والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه بعد السلام عليكم ورحمة الله وبركاته النبي صلى الله عليه وسلم أسي هي زكاة lọ́rọ̀ yẹn lórí gbogbo mùsùlùmí tí ọjọ́ tí alẹ́ ọdún kọlà babalá yìí kò bá jẹ́ àgbàlagbà kò bá jẹ́ ọmọdé kò bá jẹ́ ọkùnrin kò bá jẹ́ obìnrin kò bá jẹ́ olówó kò bá sì jẹ́ tálákà kò bá jẹ́rú kò bá jọ ọmọlúwàbí ọ̀ràn yẹn zakato fẹ́tọ̀ òye nìkan sílẹ̀ nínú àwọn mùsùlùmí tí alẹ́ ọdún kọlá tó bá ti lè bá ọtọ́ tó bá ti lè bá láyé. Màtá ní kò yọ ọmọdé sílẹ̀ kò yọ àgbàlagbà lẹ̀ ọmọdé tí ọba tó wọlé tó fi lè yọ zaka tó fẹtọrọ bàbá rẹ̀ ní ọba yọ ọmọ bá wá jẹ pé kò ní bàbá mọ́ ẹni tí ń tọ́jú rẹ̀ ní ọba yọ kò yọ àwọn obìnrin sílẹ̀ gbogbo obìnrin tó bá lọ́kọ ọkọ rẹ̀ ní ọba yọ àwọn obìnrin tó sì lọ́kọ. bàbá wọn ní ọba wọn yọ zakato sotoro ọyọ ẹrú gan tí wàá ti tọrọ bá wà òun náà yọ ṣùgbọ́n olówó rẹ̀ ní ọba yọ anabi sallallahu alaihi ìgbà tí ó pe zakato ó alákọ̀ọ́kọ́ náà ní pé to fetoro ó jẹ́ tóhùrọ̀ tẹ̀lé sọ́ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì náà ní pé jẹ́ tọ́ọ̀mẹ́tẹ́ lẹ́lẹ́mẹ́tẹ́kìn afọ́nimánì fẹ́ẹ̀ni tó soso yá mi nítorí pé òsínbẹ̀yìn ti lè máa kún òsínbẹ̀yìn ti lè máa bẹ̀ẹ́. tí ò ní jẹ́ pé ó tún láwọn àtìsẹ́ kan àwọn àwọn àkùtọ́ ilé ìtòsí pé bọ́yọ̀ wù nínú oṣù Ramadan zakato fitiri ọlọ́run ló fi wá fún wa àwọn àtìsẹ́ yẹn àwọn ẹ̀ṣẹ̀ yẹn ni wọ́n gbọ́n dànù fún yẹn ó sì tún jẹ́ ìfúnni lóúnjẹ àmọ́ kọ́ àwọn aláìní pọ̀lọpọ̀ nínú wọn iná ló jẹ́ pé tí rọ̀ nǹkan máa ti ń tán lọ báyìí ìrònú òdòdó wọn kodò wọ́n bẹ̀rẹ̀ sí ní làwọn tún bá máa nígbà tí bá ta nítorí pé nígbà tí wà gbogbo àwọn tó bá fún lówó ìní wọn gbìyànjú láti rántí wọn lọ́nà kan àbọnà mi èèyàn ní ti sà lọ lọ títí tó bá ní yànjẹ o táwọn náà ti sè ẹni tó rọra ní nǹkan kan pé kó dúró yóò kọ wá kó yóò fún mi nǹkan kan ìjẹ́tí rọ̀mù bá wa lọ pé bẹ́ẹ̀ náà ni ó máa bẹ àánú yìí lọ́kàn mi kálukú wa. fẹ́ni tẹ́ lẹ́sẹ̀ tó ká sáà ẹlòmíì ò ní jẹ́ lọ́jọ́ ọdún ẹlòmíì ò ní ọjọ́ ọdún ọjọ́ ọdún ọba wa ní lọ́jọ́ ọdún báwo ni ìbànújẹ́ òsì ní jẹ́ pé ló fi sọdún sọ pé fún wa lóúnjẹ yẹn ó lè bá jẹ fún ẹ fi rọ̀ wọ́n lọ́rọ̀ dènà sí àmàtọ̀rọ̀ kankan lọ́dọ̀ àwọn èèyàn lọ́jọ́ náà torí ẹ̀ àwọn mùsùlùmí lẹ́fọ̀ọ́ kìí ṣẹni tí èsì mùsùlùmí o nítorí pé miskin tẹ ẹ fẹ́ fi zakato fọ́tòrì sóúnjẹ fún yọ jẹ mùsùlùmí tó zakato fọ́tòrì níta máa fi yọ onáà ní gbogbo oúnjẹ tó ṣe fi mú dùn wọn oúnjẹ tó ṣe fi mú dùn wọn náà máa fi yọ zakato fitr gẹ́gẹ́ bí àgbàdo gẹ́gẹ́ bí ọkà bàbà gẹ́gẹ́ bí jéró gẹ́gẹ́ bí ìrẹsì gẹ́gẹ́ bí èrè gbogbo àwọn eléyìí a lè fi wọn yọ zakato fitr lè má dá nítorí pé ọ̀kọ̀ọ̀kan nínú wa iná la lè fi múdù fi wọn. múdù tá a ti gbà lérò náà ni múdù nàbí sallallahu alaihi wa alihi wa sallam múdù ànábì Muhammad kí àti ọlọ́lá kò má bá a. múdù rẹ̀ kò mú ẹni tó bá tó bá wà yóò rí ó sì rọrùn láti rí i ọ̀pọ̀ àdúrà lọ́dọ̀ ẹni tó bá láǹfààní àti lọ sí hajj irú rẹ̀ wọ́n máa sábà ń bẹ nù kàtà lálàjì máa ra wà ní. tòmọ́dù anábì sallallahu alaihi wasallam tó bá dé Mẹ́dínà tó bá lọ bí ra mọ̀dọ̀ nàbí mọ́dù anábì wà rírà nírọ̀ ní Mẹ́dínà. wọ́n ti tẹ́rí pé wọ́n ti ń ṣe àfijọ́ àti àfiwé rẹ̀ láwùjọ wa náà so àwọn ẹgbẹ́ wọn mọ̀ nípa káfàgbolo dára àwọn náà ń ṣe tó ṣe déédéé múdù yẹn tó yẹ pé inṣàlọ́ tó bá wò síra wọn kò fẹ́ sí yàtọ̀ ṣerú ìtàǹtà tàbá ti ra kan ó ti dà tàbá ti ra múdù ẹ lè fi múdù yẹn fi wọn kọ́pù tó bẹ lọ́dọ̀ tì àwọn kọ́pù kan wà tó yẹ pé wọ́n ti ń déédéé múdù nàgbà náà kọ́pù tá à ń lò yẹn plastic cups. So, wọn ṣe ń dédé múdù kan àwọn ọmọ àwọn ọmọ bóyá múdù kan àbí òṣè múdù kan àwọn kàn ṣe nù àmọ́ ńgbà táwọn mùsùlùmí káwọ àríkè yẹ dédé múdù kankan so nínú àwọn kọ́ọ̀pù yẹn aláwọn ẹ̀gbáǹpù rẹ̀ pẹ̀pẹ́ irú kọ́ọ̀pù tí wọ́n fi sórí drọ́ọ̀mù rẹ̀ ń lọ wọ̀ lọ́wọ́ kọ́ọ̀pù fún àtàrí káwọn wọn fi sórí drọ́ọ̀mù lánàá so ó ṣe dédé múdù kankan so tí n bá wá rí múdù so ọwọ́ méjèèjì. tọwọ ẹni tó tóbi jù tí ó sì kéré jù táwọn kọ́ wọ́n wà tó tóbi dáadáa sì wà tó kéré jọjọ ọwọ́ ò tóbi jù kò kéré jù tábà wọn pa ọwọ́ méjèèjì pọ̀ láì kò jù láì sì fún pọ̀ jù níta bá dà sínú ọwọ́ méjèèjì òní wọn ń pè ní òní sẹlẹ̀ ìṣèdèdè mọ̀tòkò tọ̀pù sọ̀yìn náà lè lọ rà fún àbáwọn polówó so tí wọn bá nírú eléyìí ṣàlọ́ ó ṣe dédé mú so torí nìsín ẹ bá fọ ọyún méjèèjì bu bóyá rẹ sí bóyá gbàdo bóyá zero bóyá gàrí tẹ bá tà ẹ lè fi dédé rẹ lọ sí tẹ bá tún á mú dùn kankan tẹ bá wọn tó bá wọn nǹkan sínú tó tún wá dà sí ẹ̀rì pé rẹ́gí ni ó ṣe bí ìdòdò ẹ̀fọ́ tó àdúgbò ẹ̀fọ́ lọ. sẹ́lẹ̀ yẹn ni múdù múdù yìí times four ẹni tèèyàn kan lọ́nà mẹ́rin ẹni tèèyàn kan eléyìí tó túmọ̀ sí pé ọkọ àtìyàwó àtọmẹyọkan ẹni fámìlì yìí ọkọ àtìyàwó àtọmọkan ẹni fámìlì yìí eléyìí túmọ̀ sí pé. àjẹgbé mẹ́rin yóò kún mẹ́rin yóò kún mẹ́rin kó di múdù mélòó múdù ti fámìlì yẹn tọ́mọ bá mẹ́rin mẹ́rin márùn mẹ́rin mẹ́rin lọ́nà márùn ó gbogbo èèyàn kọ̀ọ̀kan múdù nínú àwọn sọ pé múdù mẹ́rin yẹn ni wọ́n ń pè ní fáà sọ́ọ̀rù sì yẹn ní ọ̀ràn yẹn kan sọ́ọ̀rù ní lọ́rùn yẹn tèèyàn kan tó ayọ̀ òtún láti ní pèsè pé mi lówó yìí dẹ̀ dàbí nǹkan bàbá dàbí nǹkan bàbá àmọ́ dàbí nǹkan ọgbọ́dọ̀ yẹn débi ó fi hàn wá pé ẹni tó bá fi lè lọ lára tó fi jáfara lásìkò àti iyọ ti fi lè lọ ọ̀ràn àyàn náà ló tún jẹ́ lórí rẹ̀ kíkọ iyọ lẹ́yìn gbàdágbòkò rẹ̀ ti lọ ṣùgbọ́n kò bá zakato mọ́ ó ti di sọ́dàkọ́ tó ń mìíràn sọ́dàkọ́ ó ti di sàrà kan ó sì tún gbọdọ̀ má san gbèsè rẹ̀ zakato àsìkò ló máa ń òun alẹ́ ọdún kọlà tóun bá ti wọ̀ lónìí òní ni ijọ́ kọkàndínlọ́gbọ̀n nínú oṣù Ramadan tóun bá ti wọ̀ lónìí gbogbo mùsùlùmí wọn máa wá oṣù ẹ̀yin náà ẹ máa wojú sánmà ìsìn bẹ nínú nǹkan tí èèyàn máa fi tí èèyàn máa fi wá ládàá lọ́dọ̀ lọ àwọn sàhábà wọn máa ń pera wọn lọ wá oṣù nígbà tó bá tásìkò tó yẹ ká wọ́sù wọn máa wá síbẹ̀ fi wá ládàá lọ́dọ̀ lọ. torí ẹ ụba bá ti wọ lónìí àwa náà kálukú kó wojú sámáwò ọlọ́run lè ní kí o ṣe kò ń gẹ rírọ́sù sábà tí wàá rí lónìí àjẹ́ ọla ọ̀la ńkọ́ yóò jẹ́ ọjọ́ gbọ̀n nínú oṣù Ramadan nítorí pé tá a ti ǹjẹ́ ìgbà tó jọ̀ràn náà ní tó bá ti sọ fún ẹ pé ọ̀la lọ́dún o wọ́n rọ́ọ̀sù wọ́n rọ́ọ̀sù ọ̀la lọ́dún wọn ò rọ́ọ̀sù akarọ̀ mọ́tọ́n ló pe ọgbọ̀n jọ tílẹ̀ bá ti sún níjọ gbọ́n zakato fitr ti jẹ́ ọ̀ràn yẹn láti gbà yẹn torí ẹ̀ tí wọ́n bá bí ma lẹ́yìn ìgbà tó òrùn ti wọ̀ ní ọjọ́ tọdún kọ̀ọ̀la yẹn zakato fitr tún ti dọ̀ràn yẹn lórí tiẹ̀ náà. torí ẹ kìí sọ̀rọ̀ yẹn lórí ọmọ tó ń bẹnu ṣáájú kan tó bì í ó tilẹ̀ jẹ́ pé Uthman ibn Affan radiyallahu anhu òun wò ó pé ká yọ fún mi ká yọ fún ọmọ tó ń bẹnu problem wà ni ọmọ mẹ́ta ni àbí mẹ́rin ni àbí òye wa kódà tún lẹ́nu tó bí mẹ́jọ láyé wa dá wà ní wọn á so nítorí pé scan yẹn lábẹ́ òfin tọ́lọ́n kò lè fún wa ní certain information wọ́n kàn prediction so ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ náà sọ fún kọ́mọ kan ní òbí kọ́dà teaching hospital lọ́lọ́ ìgbà tí wọ́n ṣe scan yẹn alákọ̀ọ́kọ́ wọn lọ màkà náà wọ́n tún ṣe final one wọ́n tún lọ màkà náà ìgbà tí ó tún wá bímọ teaching hospital náà lọ́lọ́ ìgbà tó débẹ̀ ọmọ alákọ̀ọ́kọ́ jáde èkejì ọmọ náà tẹ̀lé wọn bá ní ìyá ọlọ́mọ ọ̀yà kàràkútà wọn gbé ọ sórí bẹ́ẹ̀dì tí wọ́n fi wọ́ ọ lọ sí wọ́ọ̀dù ó ní ọlọ́mọdé nǹkan tó ń yí nù ṣé ọfẹ sọ pé mẹsìnì wa parọ́ mi ò mọ̀ ọ́ àní nǹkan yìí ebi mọta nínú mi nǹkan kan tó yé nù mi ibi dáṣẹ jàǹpadà kẹ kò sí nǹkan kan bẹ nǹkan kan bẹ ọmọ kejì bá tún dé ẹ̀yin náà lẹ wo èyí náà lè kọ rìpọ́ọ̀tù kalẹ̀ pé ẹ̀ka ní masíìnì irọ́ jáde jẹ kékeré ẹ tó bẹ́ẹ̀ lè pa mí ọmọ jáde torí ẹ àwọn nínú òfin ṣẹ̀rí àwọn èyí dìpẹ́ǹdì lórí gbogbo orú nǹkan báyìí a kàn fi ti àpèjúwe pé ó ṣeéṣe bí àpèjúwe ní ìsìn ẹnìkan ní ìsìn ọkàn apá ọkàn aṣọ pé ó náà ni wọn á sọ pé tọ ìwọ wà ní ọ àti láti fi múlẹ̀ pé lódodo onítọ̀nkọ́ ó ṣe zina ó ní láyé jọ̀ọ̀nù á nídìí eléyàn máa lè ó kéka la nídìí nìyí gbogbo ẹ̀ ló ń kámẹ́rà nà kámẹ́rà yẹn ti tó we don't need to bring four people ah a nídìí ẹ̀ títí di ọ̀gbìnà àgbéyàmù nítorí pé nǹkan kan bẹ nínú tí wọ́n ti ń kámẹ́rà nǹkan kan pè ní yẹn òun náà ní kó lè ọ̀tọ̀ lẹ́ni tí ń ṣe zina wọ́n kàn gbórí jẹ wọ́n lẹ̀ mórí ẹlòmíì wọ́n lẹ̀ mọ́ bí ọrùn rẹ̀ yọba máa wò pé wọ̀ ni làwọn yọba máa lẹ́ ọ́ ìlọ ìlọ ẹ wò stars yéé sì ṣe wò stars gẹ́gẹ́ bí ọmọ kan ọmọ kan tó rí rẹ̀ ti dàrú dàrú ní Kánò tó ọ pàkẹ́tì nípa pé ká máa pààrọ̀ orí fún fọ́tò so wọn fi ń ba àwọn èèyàn ló kọjá bẹ́ẹ̀ bí ọmọ ìyá wa jáfà tí wọn pa yẹn wọn yà fọ́tò rẹ̀ wọn yà pé ẹni tẹ́ ń palẹ tẹ́ ń pé yẹn gidi tẹ́ ń pè é nínú ní ìsìnkú ẹ ríran rí wọn yà pé ó di obìnrin mú báyìí kódà ẹ lè pé wọn dabulaja láìsí rẹ̀ níbi tí ọba fẹ́ kìdè. ó tún ṣe pé ó tún fọwọ́ yìí mú wa ń bẹ láàánú ọwọ́ agbórí lé léjìká ìgbà sẹ́ẹ̀kì jáfàr jáfàr náà ni ọ̀tẹ̀ bí <laughs> a ah, fìtínà àfà ọwọ́ alẹ́ka wọ́n lẹ́ka kánú ọlọ́ọ̀ nínú àánú rẹ̀ ọ̀rọ̀ àtúrẹ́sẹ̀ wọ́n túrẹ́sẹ̀ wọ́n túrẹ́sẹ̀ wọ́n ìgbẹ́jọ́ adé láàbù ọ̀daràn níbi títí máa lẹ́pọ̀ bí tí máa ṣe àti rísàtù kò tí ì jújọ́ méjì lọ ní ìgbè tílé ẹjọ́ dájọ́ fún ìyá tí wọ́n fi jẹ nítorí ìdí eléyìí bọ́ síbẹ̀síbẹ̀ ẹ mọ̀ pé ẹ̀pà ò bóró mọ́ torí pé olórí ibú mi tó ń bá rí kò sí tẹ́lẹ̀ sọ fún kò ní gbà lọ́sọ̀ àyìn tá a rí tá a rí ẹ wá sọ pé àbà àbà ìtọ́kùnlá <laughs> òun ó ti gbàgbé pé ṣẹ́rì ni eteni ni tó torí di eléyìí ló ti jẹ́ pé àìmọye tí wọ́n yá àyàn ní ìsìnkú si ṣe zìnà tí èsì tó wọn là á rèdí nù ló fi pé gbogbo nǹkan yẹn ò tó láti dìpẹ́ǹd ọ̀pọ̀ adájọ́ kan sì tó dìpẹ́ǹd nísìnyí wá pé ẹ mú àwọn afẹ́sùn kan pé ó gbé sọ pé kí yín ẹ ajá bóòlù ti jájá pé òun ló gbóòórùn rẹ̀ lóhùn ó kì í ajá sọ bó ṣe mu jájá lè sọ̀rọ̀ kò lè sọ̀rọ̀ torí àwọn dáṣẹ̀rí à gbogbo eléyìí wọn ti pẹ́ǹd lórí ẹ̀ yẹ́s ẹ lè lo láti mú yàn àmọ́ kì í sùn lẹ́wà kìtẹ̀lẹ́ gbogbo orú àwọn nǹkan wọ̀nyí agbọ́dọ̀ kíyèsí torí ẹ̀ ló ṣe jẹ́ pé ọ̀rọ̀ pé bóyá àti lọ tán àná lọ tán àná à ń bọ̀ síbọ̀ sí pápá ayọ̀ zakato fitiri fún un lẹ́yìn náà condition kan tún ní pé al musulmi wal ẹni tí ayọ̀ zakato fitiri fún so ṣùgbọ́n tí sì ń bẹ lára náà ni àwọn ọmọ ẹni àwọn sọ àwọn wo mímí ọmọ àwọn àìmọye ọmọ mi tó ti kú tó tó bá báyìí oyún ó di gbà tí wọ́n bá bí tí wọ́n bá bí tásìkò tí wọ́n bá bí tásìkò ó tún di gbà mí nù. tọ́ zakatul fitri yẹn ètò dáadé ni kó ká dúró dàárọ̀ ọjọ́ ọdún ká dúró dàárọ̀ ọjọ́ ọdún ká tó yọ ká tó di pàtó sọ̀láàtì láàyè kó ti tẹ́ aláìní ká fẹ́ fún lọ́wọ́. ogunuhum ani su'ali yawma idin ẹ̀rọ wọn lọ́rọ̀ jìnnà tí a tọrọ lọ́jọ́ ọdún tòtò wa ti tẹun náà lọ́wọ́ sẹmọ pé yọọ máa kó wọn ṣèṣe tọ zakatul fitiri tá a wá wí yìí o oúnjẹ la gbọ́dọ̀ yọ oúnjẹ la gbọ́dọ̀ yọ oúnjẹ tá a sì yọ alẹ oúnjẹ tó ṣe fi mú dùn wọn láyé ànábì sallallahu alaihi wasallam oúnjẹ oríṣi márùn wọn yọ ńlọwọ alákọọlẹ nínú àwọn hadith gbàtà yọ gbogbo ntí wọn yọ kí ni yọ kí ni yọ kí ni yọ gbogbo ọjọ́ oúnjẹ márààrún onáni albor albor onáni alqamh alqamh onáni alkama wait ẹlẹ́kẹ̀jì aṣ-ṣa'ir àti ìrìlá òjò wa mi àti lè túmọ̀ rẹ̀ ń tukutu pọ̀ ká bàbá ọlọ́mọ yìí rọ́ọ̀ká bàbá ló kọ́ tẹ̀lé ìdìbò àbá aṣ ó máa ń dà gẹ́gẹ́ bí ráìsì ti ṣe rí ṣùgbọ́n ó máa ń gùn jùlọ ó máa ń jẹ green green green green green so ẹlẹ́kẹta òun náà ni azabib azabib òun náà ni Ainab inab yẹn ó dà gẹ́gẹ́ bí ìyeyè èso àjàrà ìmọ̀ ń sábà ní kóró kínkìn inú ìmọ̀ ẹ̀rí kan kó wọ nàìjíríà yìí náà ni so tí wọ́n bá wá ka ní tútù tútù báyìí tontomi dundun nínú yẹn wọ́n wá máa sa wọ́n máa sa wọ́n máa sa wọ́n máa sa yóò fi wá gbẹ tontomi rẹ̀ yóò fúnra ro yóò wá dà gẹ́gẹ́ bí ìgbà tó ṣe pé téèyàn bá dà sẹ́nu ó dàbí ìgbà téèyàn ń jẹ nǹkan kan tó dàbí tó dàbí gọ́ọ̀mù gọ́ọ̀mù tí wọ́n sátọ̀ gbẹ tó yìí máa dùn tí wọ́n bá ti sátọ̀ gbẹ yàtọ̀ sí dúndùn rẹ̀ nígbà tó wà ń tutù ẹlẹ́kẹrin ọ̀nà ni atamu atamu ọ̀nà ni dábìnù ṣùgbọ́n kìí ṣe bó ti ṣe yọ nìyẹn ìgbà tí dábìnù bá ń kọ́ jáde nígbà tó dọ́wọ́ àwọn èèyàn tó ti wà fún jíjẹ kìí jẹ tamuru lédè lárúbá wọn máa ń pè ní rútọ̀bù

sẹ́kítẹ̀ máa ń ya jẹ báyìí ẹsẹ̀ bí ẹran bíbọ̀ lẹ́ ń ya jẹ níbi tí ó dùn dé so omi ìtàn bá sá tó bá gbẹ òun ó gbẹ yóò lè wà ń kókó kò ní wá wà ń kókó púpọ̀ tòmí wà tó yẹ pé ọ wà ń kókó burúkú irú ìtàn máa kó wá fáwọn bíi tí ó dàbí ìgbà tó yẹn ń jẹ páálí tò irú eléyìí irú rẹ̀ àwọn ibi tí dẹ́bìnù ti pọ̀ láyé kò ní rẹ́ ni jẹ́ kò ní fẹ́ rẹ́ ni rà á tò ṣùgbọ́n gbà tó ti kó máa ń pẹ́ láì jẹ́ pé kòkòrò ráàyè wọnú ẹ̀ tí wọ́n bá wà lára mu láfíríkà wọn kò wá fún wa so akramakumullah lẹ́yìn processing ni ló dìbẹ̀ oríṣi karùn-ún nínú tí wọ́n yọ wọ́n ń pè ní akẹ́p akẹ́p òun náà ni milk kiki, eléyìí tá a máa ń pè ní yogurt mílíkì kíkí ń tábà wá sá sá sá sá sá tó wá kó mílíkì tó dàbí kulikuli yóò wá dà gẹ́gẹ́ bí àkàrà Ògbómọ̀ṣọ́ yẹn nígbà tí wọ́n bá sá torí pé táwọn náà bá ń gbèjẹ láwọn lárúbá àwọn ọmọ ẹgbẹ́ bá pàm pàm ẹ̀ ní mọ̀ pé mílíkì ní ìpìlẹ̀ rẹ̀ tí wọ́n máa fi so oúnjẹ yìí. bí sẹ́ ń gé jẹun yóò máa mú mi bí ń gé jẹ ní wọn sọ àwọn nǹkan yìí ni làwọn hadith fi hàn yìí pé fi yọ zaga fitr láyé ànábi sallallahu alaihi wasallam ẹ̀ríkẹ́nu márùn èwo ló sẹ́kù bọ́lọ̀ ti alikama àti sha'ir lórí bọ́lọ̀ ti ni wọ́n fi yọ mẹ́ta nítorí pé dàbínù ìgbà wọn sá ló di támúrù nítorí pé zabib ìgbà wọn sá ló di zabib akib ìgbà tí wọn sá ló di akib nípìnlẹ̀ lábàánù ni zabadi yogurt wọn sá sá sá sá sá long process kó tó wá di pé ó wá di pọ̀ ó gbẹ ó di bí kulikuli tó kí wọn máa dàgbà nítorí márùn-ún jẹ wọn sì di pẹ̀ wúrúkàn lẹ́ńjẹ ni eléyìí jẹba kí ló dé tí a fi wádìí rẹ̀ báwọn because ẹ̀ríkẹ́ láwùjọ tiwa náà àwọn oúnjẹ wà tá a lè fi múdù wọn àmọ́ tó yẹ pé wọn wà lórí bọ́ọ̀lù ọ̀sẹ̀ dáhùn ọmọ èèyàn ti tọwọ́ bọ̀ ní lójú di ń tá a lè fi múdù wọn ẹ bí èlùbọ́ ni kí ni ìpìlẹ̀ èlùbọ́ ebi sùn ni ẹ gàrí ńkọ́ semovita ṣebí wíìtì náà ni ẹ̀hẹ́n kọ̀sẹ́kùn wíìtì má ó ti di nǹkan míì táwọn lè fa àwọn náà yọ zakato fitra bá lè fi wọn yọ kò sí dọ́là lè fi wọn yọ because gbogbo ẹ̀ náà ṣe é fi kí ni wọn ó ṣe é fi múdù wọn. ẹnìkan á sọ pé ẹ lórí bọ́lọ̀ ṣe dá padà sínú tí wọ́n fi yọ zakato fitra láyà nàbẹ Muhammad sallallahu alaihi wasallam mélòó lọ́sẹ̀kùn lórí bọ́lọ̀ ṣe dá. mo rò pé yé wa n ta nílò nǹkan méjì tẹ́ẹ̀fì mọ̀ pé ó ṣe yọ zakato fitra àbí ó ṣe yọ zakato fitra alákọ̀ọ́kọ́ ṣé ń bẹ nù tá a lè fi mú dùn wọn ẹlẹ́ẹ̀kejì ṣé ń bẹ nù oúnjẹ tó wọ́pọ̀ láwùjọ yìí tó mẹ́tẹ̀. mọ́jẹ̀mú méjì yìí tó bá ti pé sáárò oúnjẹ tá a fẹ́ fi yọ zakato fẹ́tẹ́ ọ̀tọ̀ ká fi yọ zakato fẹ́tẹ́. eléyìí tó túmọ̀ sí pé supageti ní ìsinsẹ́ ló ti yọ zakato fẹ́tẹ́. indomie <laughs> èso ńkọ́ ah, ẹgbẹ́ ńkọ́ ah, so ẹ̀yin náà ti rí i pé the difference is clear torí pé àwọn eléyìí ò dé kò fẹ́ fi mú dùn wọn so àṣìṣe kan tó wá wà ó ti kọ́mọ̀ nílẹ̀ lárúbáwá wọ́n mọ̀ sọ pé zakatul fitr tó máa tó ráìsì kalẹ̀ ní ìsinmi rú ní yìí báyìí wọ́n ti tó ráìsì kalẹ̀ wọ́n ti sẹ́ ní two point something kilogram two point something kilogram two point something kilogram ike tó bá ti ra kan zakato fitiri èèyàn kan tó bá ti ra kan zakato fitiri èèyàn kan tó bẹ́ẹ̀ lẹ́rìí sí àwọn èèyàn wọ́n ràn án lọ rà yọ ka yìí fámìlì rẹ̀ yọ ra yìí ráìsì yọ mọ̀ wẹ́ni tó gbé fún ṣé wíwúwo rẹ̀ wọ́n ní ká wọ̀n ni àbí púpọ̀ rẹ̀ kò yé mi ṣé wúwo ń dá fẹ́ fi yọ zakato fitiri ni wọ́n nílò ni àbí tó pọ̀ rẹ̀ ná ẹ̀rọ ná ná torí tẹ́ bá wo oríṣi àwọn oúnjẹ márùn-ún níṣìí tẹ́ bá wọn wait múdù kan ṣàìr eléyìí lè súnmọ́ra wọn dáadáa pé wọ́n jọra wọn. tẹ́bá wọn múdù kan dẹ́bínú tẹ́mọ̀ pé múdù kan dẹ́bínú sẹ́yìn wọn ẹ̀ ń wọn ti kóró ti kóró ni wọ́n yìí sì jẹ́ kóró dẹ́bínú lu kankan o láyé ọ̀kẹ́ tẹ́bá wá wọn zabib tẹ́tún wọn akẹ́kọ̀ọ́ mílíkì tó gbẹ̀rún tẹ́bá wọn múdù kọ̀ọ̀kan wọn tá a wọn torí tó bá fi múdù wọn nǹkan wọ́n ń wọn púpọ̀ rẹ̀ ni ṣùgbọ́n tó bá yẹ pé òṣùwọ̀n tá a máa gbé nǹkan lé la bá fi wọn nǹkan kí làwọn ń gbà wúwo rẹ̀ tá a bá ti kọ́kọ́ wọn púpọ̀ rẹ̀ pẹ̀lú múdù tá a wá wọn wúwo ọ̀kọ̀ọ̀kan lórí òṣùwọ̀n ṣé bákan náà wọ́n wò ó kò lè ṣe é ṣe fún wọn wò ó bákan náà ìrẹ̀lẹ́yìn náà bẹ́ẹ̀ náà ti ilé ìjà máa ń ṣe ilẹ̀ lárúbá táwọn àfa ńlá ńlá ńlá ńlá tí wọ́n sì máa sọ fún àyàn pé two point something kilo kò ṣe déédéé kò ṣe déédéé bíkọ́ tó bá ṣe ń ta fẹ́ wò ní à ó yẹ ká mú gbogbo oúnjẹ oríṣi márààrún tí wọ́n lò láyà nàbẹ alhamdulilayi ó sì wà di sin láwùjọ ẹ̀wọ̀n gbogbo ẹ̀ òṣèlú bákan náà ni ó wù ẹ̀hìn ó túmọ̀ sí pé kìí sí pé tẹ́ ìmá ti ń kà nù síra tí wọ́n sọ ń bì kan gbogbo ẹ̀ náà lọ́kọ̀ máa kó wá fáwọn èèyàn bì tó ní ní àgbọ́yé kan yọkàn jẹ́ pé àṣìṣe tiwọn náà ló tún máa tà fáwọn yẹn torí pé kò sí màláìkà àbí òye wa torí tẹ́ bá wọ́n torí sí dọ́gba múdù wọn gbé lórí sọ eléyìí tó túmọ̀ sí pé pípọ̀ rẹ̀ ni wọ́n ń wò kìí ṣe wúwo rẹ̀ yìí yọ ráìsì kò lè dàbí kọ́ yọ dẹ̀bínú. wúwo wọn ní jọra wọn tí o bá sì yọ ráìsì kò lè dàbí kọ́ yọ gàrí bígbà tí ráìsì wúwo ju gàrí lọ fà tọ́ àjẹpé pípọ̀ làwa ń wò kéése torí ní tí wọ́n ní ká fi wọ́n o kò tọ́ka sí pé wúwo lọ́jà múdù náà tó wọn sọ pé ẹgbẹ́ lórí òṣùwọ̀n tí wọ́n fi ń wọn ẹran ká fi wo bí ó ṣe wúwo sí. Si nítorí pé tí ráìsì bá wọn two kilograms tí múdù mẹ́rin ráìsì tó bá wọn two kilograms múdù mélòó gàrí ní ọ̀wọ́n two kilograms a ilé ọ̀rẹ́ mọ̀rùkọ́ gẹ́tì ẹ̀ torí pé gàrí à bí fùtùfùtù ni ẹ lera ẹ máa kó pé ni pé ni torí wọn máa sọ fún òun òun wúwo islam wa kúmọ alhamdulilayi rọrùn ni ní ìsìn gbogbo òlu náà gbogbo òlu náà láyé ní ìsìn àwọn náà ń yọ ráìtì ní zakato fẹtọ ǹjẹ́ ráìtì wa wà láyé ànábì sallallahu alaihi wasallam kò sí kò sí ẹ̀rí ráàdì tìkan tí bá ráàdì tìkan mú wa ni àbáyé àlùkùránì nìkan tó dáa kọ ráìtì ń fún yín lẹ́bùn ẹ lọ mọ́kà lọ́dún kò sí kò sí tọ́jú bẹ́ẹ̀ láyé ànágbà Muhammad sọlọ́wọ́ ó kékeré gbogbo wa wá hun rímọ ní ṣe ráìsì ráìsì ráìsì ráìsì ráìsì kọ́lọ̀ ò gbogbo oríṣiríṣi oúnjẹ yìí wá wà lónìí ẹ lè má rí ẹnìkan tí n fi yọ nírú tó yàtọ̀ sí gbogbo èèyàn gbogbo nǹkan márùn-ún kò kí ló dé wọn ló ń jẹ tó kọmọ lọ́dọ̀ táwọn ní ìsinmi kìíní gbogbo yòókù náà wọn ń jẹ o àmọ́ common food tó yẹ pé istawa fihi àbí yastawi fihi al-aghniya wal-fuqara àtàwọn olówó àtàláì ní gbogbo wọn ní jẹ tó ilé ìjẹba tó akramakumullah zakatul fitri wa oúnjẹ tá a mọ̀ kọ́ kọ́mọ̀ èso oúnjẹ tí kọ̀ọ̀kan mọ̀ tó jẹ́ pé majority kì í jẹ majority kì í jẹ nísìnyí bíi láfún tí bá ní kéèyàn mẹ́wàá kí wọ́n náwó sókè kí ni wọ́n rí sí nínú èèyàn mẹ́wàá èèyàn mélòó lẹ rò pé ọ̀nà wọ̀ pàápàá rú bíi tí èsè bàdàn torí bí gbàdá àwọn gba ti láfún bàdàn díẹ̀ tẹ́bá ní ẹgbẹ́ jẹ àmàlà ní Ìbàdàn láàfin ni wọ́n gbé wá fún ọ pé kí ni lé <laughs> àmàlà ni ẹ̀ àmàlà ń bọ̀ àwọn gba tiẹ̀ àmọ́ ń bì ní ìsìn kọ́ ẹ̀kọ́ fẹ́ sẹ́nìkan lóore ń bì àwọn kí láfún tí wọ́n gbọ́dọ̀ máa wọ ọ̀dà kàmù níbi tí wọ́n ti pè lùbọ́ wa so gbogbo òlu pẹ̀lú kí lọ́ kọ́mọ̀ lọ́dọ̀ wọn ráìsì kọ́mọ̀ bìkìbì torí pé nu èmi ò fẹ́ràn ráìsì èmi ò fẹ́ràn ráìsì nínú èèyàn ọgọ́rùn-ún ẹ̀rí yẹn eighty five wọ́n gba tiẹ̀ èèyàn mẹ́ẹ̀ẹ́dógún lọ́gọ́ ráìsì ọ̀jẹ̀ mi lógún ìfẹ́ ẹ̀yin lẹ́ẹ̀ma tó oúnjẹ tó kún mọ́ láwùjọ tẹ wà lẹ́nu ìyọ̀ lọ́sà tó fi so bọ́ǹbìtà kọ́mọ àbí ọ̀kọ́mọ ọ̀kọ́mọ sá mí ló ń kọ́ tẹ́lifí ọ̀sán ká tó fi tó fi. èyàn dàbí oúnjẹ ń létí pé oúnjẹ wọn kà yín fún àbí ìpápá ọ̀rọ̀ ti bọ́ǹfìtà ń dojúmọ́ tí èsì pé nǹkan ń ṣe pé rò pé yé wa kò tí ẹ gbọ́dọ̀ kọ́ lára kíni kíni ń bẹ́ ti ṣe eléyìí èso oúnjẹ àwọn ẹlòmíì nìsín ìgbà tó yẹ pé ìmẹ̀sìn gidi sọ wọn wà máa gbé tuntun jáde lọ́dọọdún gbogbo níta ń sọ fún yìí a gbọ́ pé àwọn kan sọ ni a sì mọ̀ pé wọ́n sọ a sì mẹ́ńtọ́ sọ ìsọkúsọ ni sòkẹ́yìn náà bàá mọ́ lọ gbọ́ ìgbọ́kúgbọ̀n kẹ́ wàá kà fún nǹkan gidi ìsọkúsọ ni anybody ó rí ó lè sọ ìsọkúsọ ni bí kẹ́nìkó fẹ́ máa kó búrẹ́dì yọ zakato fitiri pé búrẹ́dì ya kò ní ìdíkọ́ à ń ṣe à ń ṣe kínní kan lọ́kàn máa sàn ni kò sí nǹkan tọ́jọ́ báyìí tó ṣé àwa lè fowó yọ zakatul fitiri ni akramakumullah tá a lè fi yọ àbá lè fi yọ a gbọ́dọ̀ fi yọ o ẹni tó bá lè fi yọ ọyọ àyọdànù ni o ní owó tó lé o ní owó tó lé tó o fẹ́ ná dànù wa illa laysa dhalika zakatan lil yọ kọsọ di zakatul fitr ọgbọ́dọ̀ jẹ kóúnjẹ ẹ aláìní oúnjẹ ní ọkọ bùkátà oúnjẹ bíi fífẹ bùkátà owó gbogbo ìgbà náà láti dọ́tọ́ lọ́n ti ní ká dá mọ́ sọ̀kalẹ̀ wálẹ̀ lọ́mọ èèyàn ti fẹ́ràn owó ju gbogbo nǹkan lọ. náà la sọ pé tẹ́bí bá ń pa àyàn tó bá gbé oúnjẹ ribiribi sí iwájú tó náà tí ò rírọ̀ ẹ̀rí tí wọ́n sọ pé láàrin oúnjẹ yìí àti envelope yìí mú kàn èwo lẹ́mu ẹ̀yin fúnra yín kí lẹ́mu pàápàá ẹni tó ní kí ẹ mú kanu méjèèjì ó lówó ó ní mú kanu méjèèjì ó sì ti rí ní tọ́wọ́ àánú envelope bàbá ẹ jẹ́ mú envelope ó ní oúnjẹ iyán mà ní àtàwọn ẹran tó dọ́sọ̀ pé ìjọba kún un lọ ọ̀fẹ́ tẹ́ ẹ rí tí wọ́n bá mú envelope èmi náà lè pèsè irú yàn láì níye gbà láì mọ̀ pé bá five five naira láti inú envelope ọwọ́ adélé ẹsẹ ẹtùkẹ́ tó délé níbi tọ́mọ èèyàn tún fẹ́ràn owó dé yọọ ma kẹ́ ẹ́ńfúlọ́pù ni ńgbọ́ bá wá délé yóò tún tilẹ̀kùn yàrá mẹ́rin pé wọ́n má bàa mọ iye tó ń fò àbá lọ́ba bá five five naira nígbà àádọ́ta kí ló wá jẹ five times fifty two fifty naira kọ̀ọ̀ràn ìsú ìsú yẹn tí wọ́n fún lásán káfẹ́sẹ̀ tí ìpẹ́ran tó wà lórí ẹ̀ àwọn náà ti wá di ó ṣe gèlè mà ó ti wá rò sí pé bóyá dọ́là sí torí dọ́là yìí tóbi pọ̀ oríire o yìí tóbi pọ̀ pé wọ́n tó fífi olú ẹ̀ à olú ẹ̀ bọ́ ayé alájìmọ̀ ló fún mi ọmọ pé ọ̀gá ni àwọn èèyàn fẹ́ràn owó ju gbogbo nǹkan mi lọ so based on that agbọ́dọ̀ jẹ́ ẹni tó ṣe é gbé kólámàdùá kọ́ bábá. tọ nítorí di eléyìí báyìí a rí i pé ọlọ́run ló dá wa ó mọ̀ wá kọjá anything ó ní wa tuhibbuna al-mala hubban jamma nínú tọ́lọ̀ fi sínú ṣẹ̀dá wa ni a ti owó fẹ́ràn yéé ti pa fẹ́ràn rẹ̀ lásán fa a ti fẹ́ràn ẹ̀yin awo tẹ́ méjì bá ń jà láyé nìyí ẹ má wádìí lọ sọ kí ni má dàrí ẹ̀yà rú owó ti fẹ́ sàárì wọn ni tó ẹ gbọ́ tí yorùbá náà máa pọ̀ wọ́n pé áá ah, gbogbo eh, orogún ni mo lè gbà pé orogún òwò kọ́ ìyẹn ni pé gbogbo tó bá ní í ṣe pẹ̀lú owó ó dín náà má mi wọn náà fẹ́ máa tarú ọjà tí mo ń tà ìjọba àjọgbà lásọ̀ eléyìí túmọ̀ sí pé ọmọ èèyàn ti fẹ́ràn owó láti dọ́tọ́ lọ́ọ̀tì ní kọ́ wálẹ̀ oúnjẹ wọn ni ká fi yọ nítorí pé lẹ́sìn gangan nù àdánwò wọn dán wò ṣé ìwọ ọ̀sàgídí ọ̀yà abetí lápá àbí nítorí ní kò ṣe lóṣù ah nítorí ní kémi ọ̀ṣẹ́ ni mo ṣe tòṣe ẹ̀fọ́ èmi ò ní kwẹ́rì kan tí mo fẹ́ dáhùn oúnjẹ wọn ni yọ mo gbóúnjẹ fún aláìní sọ ìgbà tí mo gbóúnjẹ fún aláìní aláìní sọ pé òun ò nídìí oúnjẹ gbé fẹ́ lómi ọjà rí sápọ̀ jìyà nìyẹn ẹ wá sọ pé ẹ gbogbo ni ó ti ráta gbogbo ni ó ti rí tòmátò tí ó fi sóúnjẹ gbogbo ni ó ti rí ọlọ́mà tẹ́lẹ̀ náà kò ní ráìsì tí mo fún yìí kò ní gàrí tí mo fún yìí kò lágbàdo tí mo fún yìí ibi tó bá rí kó ti rí ní tí ó fi sìkejì rẹ̀ ńlọ́mà tó bá sì wù sẹ́mi pé tẹ́lẹ̀ náà ó lè má ní tó fi yọ zakato fitiri yẹn gbàtẹ́mi ti gbé zakato fitiri fún àyè gbani láti mú nínú nǹkan tí mo fún kó náà fi yọ zakato fitiri jẹ torí kété bá ti fún tàìfún ti di jẹ òun náà yọ zakato fitiri jẹ mi bẹ́ẹ̀ náà ni gbàtọ́ mọ̀ yín pé òun ò lè máa sán èlùbọ́ òun ò lè máa sán àgbàdo tó òun ọ̀lọ̀ fóun tó rò tóun tó wá wọ ọbẹ̀ tóun fi fìkejì rẹ̀ ẹran tí ọrùn lọ tóun fi lè kó gbogbo ẹ̀ jẹ kò sí wàhálà nísìnyí múdù ogun là gbé fún un ẹ kíyèsí o tẹ̀lé àwọn sọ pé kò gba zakato fètò nítorí kó lè bá lóúnjẹ tó jẹ fọ́sẹ̀ kan torí kó lè bá lóúnjẹ tó jẹ fọ́sẹ̀ méjì tó máa jẹ fóṣù kan ìtọ́ máa jẹ fóṣù mẹ́fà irú ìtàn lè má mú mi máa ṣe tó máa kó zakato fètò fún tí o ti di yàrá òkè tí àgbàdo tó máa ṣẹ́ dànù tẹlifíńdà bá tún gbé dé lórí ẹ̀ta dàá <laughs> tí lè má mú bá já láì nìí òsì tó burúkú gbà àmọ́ kìí ṣe pé gbígbà àtàtẹ́jù yìí o gbígbà àtàtẹ́jù tó fi dínà mẹ́lòmíì ẹ̀hẹ́n tí o bá ti rí pé tán fún ọ ti tú ọ wọn náà fẹ́ lomi ọ ẹ lọ gbé fún bàbá alágbájá ẹ lọ gbé fún kìnìkan ẹ lọ gbé fún kìnìkan ìtumọ̀ zakatul fitr o náà ní pé fún aláìní ní n tẹ́ fi rọ́ lọ́rọ̀ níbi àti máa tọrọ jẹ lọ́dọọdún yẹn ní kí wọ́n fi tájẹ̀tì ọdọọdún ni kì í ṣe kí bọ́yá ẹ wọn ti sájẹ ti pé ìgbésí ayé rẹ ti ń bọ̀ gbogbo sẹmi rẹ kí lè fẹ́ kọ máa jẹ kí lọkàn wà pẹ̀lú tí ọmọ jẹ gbogbo sẹmi rẹ alọ la ọjọ́ ọdún yìí báyìí òní ọjọ́ ọdún yìí báyìí kọ máa jẹ ní tí ọmọ tẹ́wọ́ sáwọn yìí. nínú ìdá tí ngbà tí wọn bá gbé múdù ogun fún ọ ṣé ṣé eléyìí lọ jẹ tán lónìí. ẹ ó ti máa ń gbé àtiwọ́ àti fámìlì rẹ ṣé bá ti lè lọ múdù márùn ó ti tó yìí múdù mẹ́ẹ̀ẹ́dógún yòókù gbé lọ sọ́jà kọlọ́tà náà kó fi ṣe trade by barter o lè takọ gbowó o sì lè takọ fi gbá nǹkan mi tó ní ṣe wọ́lọ́mà kọ̀kan wá ṣe ṣùgbọ́n tọ́lọ̀ ní káwọ̀ yọ làwa ti yọ tẹ́lẹ̀ ìjẹun ìjẹun ìjẹun kàkà tó ṣẹṣẹ ọ̀ràn àyàn ni o o ti ń tọ́ burúkú mọ́ṣáláṣí ó ṣètò pé kí gbogbo àwọn èèyàn máa kó zakato fitiri wọn wá lọ́nà tó ṣe pé kó tó di pa lọ sí sọ láti láyé àwọn ti pín fún gbogbo ẹni tó lẹ́tọ̀ọ́ wọn náà gbọ́dọ̀ lámàánà o wọ́n máa ń jẹ́ kí wọ́n gbàjọ lórí kórì bàtà bá ti rí ìdìde káwọn tó pín tí wọ́n bá ti bẹ́ẹ̀ wọn ò jẹ́ ọba zakato fitiri ma o wọ́n gbọ́dọ̀ ti pín kó tó di pa lọ sí rí wọ́n gbọ́dọ̀ ti pín kó tó di pa lọ sí rí tẹ́lẹ̀ bá yé wa àti pé zakato fitiri kọ́lọ̀ wọn ẹlẹ́dàá wọn bá kọ́ wípé kí wọ́n rọ́ọ̀sù lálẹ́ yìí zakatul fitr ti di ètò yíyọ rẹ̀ tásìkò rẹ̀ ti tó nù sábà wá dájú láàárọ̀ ọjọ́ ọdún kátó ti salatul Eid ńlọ́dà rẹ̀ lẹ́yìn eléyìí tó bá ti gbọ́ wípé wọ́n rọ́ọ̀sù tá a bá ti gbọ́ wípé wọ́n rọ́ọ̀sù ó ti tó àsìkò táwọn ti tẹ̀síra sí الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد ثبت وكان رسل لا ما ويل ní kálukú wa máa wí à ń sì fẹ́ ká máa wí ká gbóhùn sókè lọ́nà tó yẹ pé èmi ti mọ̀ pé tó yẹ ká máa wí nù màá tara tiẹ̀ kọ̀ èmi tí mo sì mọ̀ tí mo sì gbàgbé màá fi tiẹ̀ máa fi ṣe nǹkan ara mi létí ṣe eléyìí pàtàkì kò sínú súnà kájọ máa wí papọ̀ àbí kẹ́nìkan máa wí ká máa dáhùn kò sínú súnà bẹ́ẹ̀ ní kálukú máa mọ̀ ọ́ àǹfààní kí kálukú gbòǹsókè náà ni pé ìránnilétí kọ́nilẹ́kọ̀ọ́ ìránnilétí fẹ́ni tó gbà kọ́nilẹ́kọ̀ọ́ fẹ́ni tí ọmọ tó bẹ́ẹ̀ lámà wí tètè tí ló fi máa bẹ́ẹ̀ láàmà wí táàbì lọ sí ẹ̀ẹ́d títí gbogbo gbàdá bá wà ní ẹ̀ẹ́d táàmà wí náà nù títí tabaasi wa bẹ̀rẹ̀ sọláàtù lẹ́yìn ìgbà náà ládàbí o ní ọdún ìtúnu Ramadan tabaasi ti ta dúró kátó tó sọláàtù lẹ́yìn àtúní padà síbẹ̀ mọ́ o ti parí eléyìí tó túmọ̀ sí ká ń bá ń padà bọ̀ wálé àní máa wí kankan. à ń fẹ́ pé lọ́dọọdún kí mùsùlùmí ló dunnú inú inú tí máa jẹ́ ká mọ̀ pé inú rẹ̀ ń dùn ó náà ní kó wọ ọsọ tuntun kó wọ ọsọ tuntun ẹni tọ́kàn rẹ̀ ń bàjẹ́ kì í wọ tuntun dábàá wa lágbára láti dá aṣọ tuntun. ká gbìyànjú láti rí pé ká ti nílé tẹ́lẹ̀ ìsàlẹ̀ àpàtì wa atọ́jú rẹ̀ dáadáa afọ́ dáadáa àdùlọ́ dáadáa afọ́ dáadáa àlọ́ dáadáa tẹ̀lé ìpàtàkì lọ́nà tó ṣe pé mí nǹkan rówó ra tó tuntun mi tí mo ní ń kọ́ mo sì wà dáadáa. tọ́ ọkùnrin yóò múra dẹ́dẹ́dẹ́. lọ sí ẹ̀yìn yàtọ̀ sóbìnrin obìnrin yóò gbé ọ̀ṣọ́ rẹ̀ pamọ́ gẹ́gẹ́ bí títí máa ti tẹ́lẹ̀ yóò gbé jilbab yóò gbé lórí aṣọ rẹ̀ mọ̀dánà bíi sallallahu alaihi wasallam tó ní ẹ mọ́kọ̀ fáwọn obìnrin láti máa lọ mọ́síláṣí ó ní wọlé yakhrujna tafilat bàtà ọba jáde ọgbọdọ̀ jáde lẹ́ni tó fi nǹkan para lọ́fíńdọ́mọ̀ àpọ̀lura wọn àbí tó ge tí wọ́n máa gbọ́ láhàn rárá o wọ́n gbọ́ sọ̀rọ̀ pamọ́ nínú tó yẹ kó ní kálukú wa tó ṣe níṣẹ́ tó islam fẹ́ ká ṣe òun náà ní pé ká gbìyànjú láti jẹ́ kí àwọn obìnrin wa wọ́n lóye nípa ẹ̀sìn islam islam sọ fún wa ikú obìnrin oge rẹ̀ kò sókẹ́lómi àfikọ́kọ́ rẹ̀ obìnrin ò sí fún kọ́ máa tóbi fún gbogbo ara yìí nítorí pé ìyàwó ọkọ rẹ̀ ni ọkọ rẹ̀ nìkan lọ́lẹ́tọ̀ sóge rẹ̀ ẹlòmíì tí èso ọkọ rẹ̀ kò lẹ́tọ̀ sóge rẹ̀ àtùgbà tí ayé tó wá dàrú báyìí ó di pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn àwọn obìnrin ó yẹ soge fáwọn ọkọ wọn má àwọn aráàta làwọn máa soge fún àti máa ń jáde lọ. síbi àjọyọ̀ bí wọ́n ń lọ síta láti lọ rọbẹ̀ nǹkan ọbẹ̀ bí wọ́n ń lọ ọjà ni wọ́n wọ tìtàlẹ̀ àpàtì gèlè wọn mọ akàn tó máa ń kù àmọ́ nulẹ̀ aṣọ tí wọ́n máa wọ̀ ó lóko wọ́n máa pè ní aṣọ yìí lẹ̀ ń jò ṣé ń jò ṣé ń jò bí wọ́n á ní fi hàn ṣáka ń jò tọ́ aṣọ yìí na ọmọ wọ nulẹ̀ fún ewu aṣoge tọ́ eléyìí ọtọ tóbìnrin ọba jáde ní kọ̀gbọ́dọ̀ sọ̀tọ̀ tó bá wà nulẹ̀ orí pé soge ní ọmọ wa sọ̀kọ̀ rẹ̀ eléyìí pàtàkì ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí Islam wa ìjọ rọrùn lòdì láwùjọ níbi tí àwọn èèyàn wọ́n dínà sí ẹ̀kọ́ Islam kò lè ṣe é lò nítorí pé láwùjọ tó ṣe pé ẹ̀yin alára bọ́lọ̀ ń bá kó yín láti rí ẹ̀ ṣèṣẹ̀mí tó túmọ̀ sí wípé ẹ̀fẹ́fẹ́ ẹ̀rí pé létẹ́ lọ gbà ilé kọjú sí mi kọjú sí ọ nù ìbá sì gbalé kọjú sí mi kọjú sí ọ ó gé owó níyàwó yín fẹ́ sùn èyí nìkan ni ó ṣe fún un gbẹ̀ntọ́ wà ní lóṣù tẹ̀lé ìtumọ̀ sí pé láti tẹ̀lé àwọn bùkátà láti lawọ́ ká má yà wọn ètò dandan ká kọ́ lè tiwa má gbìyànjú láti gbalé tó gbani láàyè láti lè tẹ̀lé kọ́lọ̀ wọn bá ti ṣe ń fẹ́ tẹ̀lé ìpadà àwọn obìnrin ò ní sọ̀sọ̀ lọ sí ẹ̀yìn àwọn náà jáde kódà tó fi dórí obìnrin tí ń sìn kó gbogbo wọn náà lọ sí ẹ̀yìn wọ́n ní kí ló dé wọ́n ní torí pé àlùbáríkà àdúà ilé táwọn mùsùlùmí bá ń ṣe lọ́jọ́ náà kó lè bá a kárí àwọn náà sọ ni wọ́n ti lọ sí ẹ̀yìn. kọ́dà nù hadith àwọn obìnrin sì ti ẹ̀ jáde rárá tí wọ́n yẹ jáde rárá àfẹ́ káwọn náà tún lọ sí ẹ̀yìn. àwọn ọkọ là ń gbọ́ yẹn o àti sọ́ra fún àṣejù àṣejù wà fáwọn ọkùnrin míì yóò máa gbé ìyàwó pamọ́ débi ọjọ́ ọdún fún ọ̀fẹ́ kọjá dì ok ìyàwó rẹ ó ti wọ jìlbáàbù ó tún bójú rẹ kí ló ti sọ jìlbáàbù rẹ alhamdulillah jìlbáàbù lambúlambú ni kìí ṣe jìlbáàbù tó fún kí ló tún kù mọ́ kò sí tó kù torí rẹ àwọn ìyàwó yẹn ti fún ọ lọ sí ẹ̀yìn àwọn tí ń sọ yẹn wọ́n ta kété síbi tá a ti fẹ́ ṣe sọ láti là yìí wọ́n ta kété síbi tá a ti fẹ́ ṣe sọ láti là yìí àwọn tí ò ṣe nǹkan oṣù ńkọ́ àwọn kópa pẹ̀lú àwọn mùsùlùmí ibi sọ láti là yìí láàárọ̀ ọjọ́ ọdún awẹ̀ irú ìwẹ̀ tá a máa wẹ̀ fún ghana bank gangan náà ìyàtọ̀ ni pé àníyàn á dà ní ẹ̀kọ́ afẹ́wẹ̀wẹ̀ ọdún tó bá tí wọ́n fẹ́ wẹ̀ kẹ̀kẹ́ àtọ́sẹ́ kò sí tó burú mẹ àmọ́ ìwọ ẹsẹ̀ sí yẹn lójó síwájú nítorí sábà bíi pé tó bá kọ́kọ́ wẹ ọṣẹ tọ́sẹ̀ bá ti kọ́kọ́ ara ará ọ̀mà yọ̀ gan lọ́nà tó ṣe é pé o ò ní ní àmọ̀dájú pé omi tó fi wá wẹ̀wẹ̀ ẹsẹ̀ sí ọkàn gbogbo bíkíbi lára rẹ̀ tẹ̀dínù tó fi kọ́kọ́ wẹ ìwẹ̀ àti wá wẹ̀wẹ̀ ẹ̀sìn tán tá a bá fẹ́ lo àlùwàlá tí ń bẹ nínú ìwẹ̀ ẹ̀sìn yẹn á sọra fún tí máa ba àlùwàlá jẹ́ àwọ̀dọ̀ tún súnmọ́ lẹ́yìn rẹ̀ á sì gbọ́dọ̀ gbé kọ́wọ́ kan abẹ́ wa lẹ́yìn rẹ̀ ẹni pé gbogbo àti àmà ń wẹ ọtí àti kẹ̀kẹ́ yẹn ọwọ́ wọ̀ gbọ́dọ̀ kan abẹ́ wa. lọ́ba wa kàn ọjọ́ kí tá a bá fẹ́ lọ sí rí àtún àlùwàlá jù tọ́ ìgbà a bá ti mọ̀ kọ́jọ́ ọdún lónìí ọdún ká gbìyànjú láti ṣe àtúnṣe aáwọ̀ èdè òyédè àìgbọ́ra ẹni yé eléyìí tó lè máa ṣẹlẹ̀ láàrin àwa àtàwọn míì nínú àwọn alábàágbé ọ̀rẹ́ ara iye kan torí pé èyí wà láyé kó má lẹ́nìkan tó yẹ kí wọ́n jọ ń ṣe pọ́nmi sí omi òtún so ká tíráì láti ṣàtúnṣe ká parí ẹ̀ ká sàn kó bòó. ilé ayé nǹkan fúnra ara rẹ̀ kò kankan tó a máa lo àwọn alùmọ̀nàkẹ́bẹ́ àti tìǹbì yẹn bí kọ́dún dé nǹkan a máa fi try láti fi yanjú tó máa ń tẹ̀lẹ̀ wa ká máa mú kò pé wa kò pé wa mùsùlùmí sí mùsùlùmí orí ìjà náà nínú hadith ẹlẹ́dàá wa wọ́n máa ń kó sí àtọjọ́ àtìmí gbogbo mùsùlùmí lọ́lọ́wọ́ bó ti forí jìn láwọn ọjọ́ méjì àyàfi mùsùlùmí méjì tí gbọ́nmi sí omi ò tó ń bẹ láàrin ọlọ́wọ́ bó ni ẹ fi àwọn eléyìí lẹ́nu bóyá wọ́n padà ṣàtúnṣe ẹ fi àwọn eléyìí lẹ́nu bóyá wọ́n padà ṣàtúnṣe tó nílò lẹ́wọ́ fẹ́ sọ àtúnṣe yín dà ẹ̀yà tètè ṣàtúnṣe ẹ má fi àtúnṣe yín fi dọ́là nítorí pé ìkó ń bẹ. tọ́ bàbá yín àwọn màmá yín ìgbà míì ẹlòmíì àìgbọ́ra ẹni ń bẹ láàrin rẹ̀ àtàwọn òbí rẹ̀ gan. ìgbà míì òbí ti ṣépè fọmọ mi. òun náà ti sọ pé àwọn ọ̀dọ́ ni wọ́n máa gbé pé wọn lọ sọ́run. wo ní nǹkan kan bá wọn ti mọ́ ẹgbìyànjú ẹjọ́ kan tó ká gbìyànjú láti rí i pé gbogbo irú àwọn nǹkan wọ̀nyẹn amúhásókùn nítorí pọ́dún làwọn ń ṣe tọ́ bàbá wa dé rí lẹ́nìkan máa ń jẹ Allahu Akbar Allahu Akbar ẹ̀ gbọ́dọ̀ dáhùn ọlọ́mọ ẹ̀yẹn máa dá tiyín wí ẹ̀ máa dá tiyín wí bàbá ni ẹ̀ dáhùn níta máa dáhùn àdáhùn tòótọ́ wa ní tẹ́ẹ̀rí kẹ́yìn ẹ̀yẹ gbọ́rọ̀ ìwọ gan ọ̀ọ́mọ kan mo rò pé yé wa. bẹ́ẹ̀ laburú ọmọ àdínkù láwùjọ nítorí pé tẹ bá mọ àìdá tẹ dákẹ́ aburú ò kò tẹ bá ti mọ àìdá láìdá ẹ máa fi hẹn tí ń sa pínpín lọ sí ló ń ṣe lọ́mọ àdínkù. láti méjì péré ni alákọ̀ọ́kọ́ nínú rẹ̀ láti ilé ìta máa fi bẹ̀rẹ̀ látọ̀ wọn fi Allahu akbar mẹ́fà àfikún ó di mélòó ó di méje bẹ́ẹ̀ la ti ti fẹsẹ̀ rìn lẹ̀ lórí ẹ̀ látọ̀dọ̀ anábì sallallahu alaihi wa sallam. tó Allahu akbar alákọ̀ọ́kọ́ yẹn àti ẹ bá wí tán ẹ ṣe du'a al-istiftah àdúrà tá a máa fi sí sọ́lá nítorí pé tẹ́lẹ̀ náà du'a al-istiftah ó máa ń wá lẹ́yìn takbiratul ihram yẹ́sẹ̀ lẹ́yìn takbiratul zawaid àwọn Allahu Akbar yòókù yẹn à ń pè ní takbiratun takbiratul zawaid àwọn Allahu Akbar àlékún lẹ́yìn takbiratul ihram làdúrà àtàwọn àti sísọ láti ọwọ́ àwọn yòókù tó máa ń sọ Allahu Akbar Allahu Akbar ẹ̀ní wì kan ẹ̀ní kan tó a ti wá ṣe Allahu Akbar a ti kẹta àmà gbọ́wọ́ sókè alimami Bukhari rahimahullah ó ní tírà kan ó pè ní juz'u raf'il yadayn tírà tí mo kọ lórí mímọ gbọ́wọ́ méjèèjì sókè àyẹ̀wò àtàyẹ̀wò ní sẹ̀rí àtúnika máa gbọ́wọ́ méjèèjì sókè nínú tí Bukhari gbà wá mẹ́yẹn òun náà ní gbogbo alọ́dọ̀ àwọn sàhábà púpọ̀ wọ́n á máa gbọ́wọ́ sókè pẹ̀lú gbogbo Allahu akbar kọ̀ọ̀kan nínú تكبيرات zawaid حتى تكبيرة ihram ní salatul idayn láti mọ pé kò lè ṣeéṣe wọ́n sọ pé agbárí lásán ni sọ̀hábà fi ń ṣe bẹ́ẹ̀ kò lè ṣeéṣe torí sọ̀hábà èṣe bí àwọn nítorí wọ́n mọ̀ fún Ànábì sallallahu alaihi wasallam ọgbà kò ṣe. imam yóò ka suratul Fatiha yóò tún ka irú àwọn sóòrò àtàgbọ́ fún Ànábì máa ń kà á. lẹ́yìn fatiha lọ́jọ́ ọdún àṣírí ètò máa ń kà báyà lọ́jọ́ ọdún mọ́ yóò kà bí sẹ́pẹ́ ìsìnkú rabbika kẹ́lẹ́ ala àti hal ataka hadith al-ghashiyah àbí kọ́ka kọ́ ní rọ́kà alákọ̀ọ́kọ́ lẹ́yìn fatiha tó àbí kó sì ké súrọ́tù jùmọ̀ ní rákà alákọ̀ọ́kọ́ kọ́ka ìdájọ́ àkàlùmọ́ náà akal munafiquna ní rákà ẹlẹ́kẹ̀ẹ́. gbé dọ́ba kà bí ọba ti ka gbogbo ẹ̀ tó ka nǹkan mi kò tó àlà mi lẹ́yìn eléyìí imam yọ sàlámù nígbà tó bá parí sọlá àwọn náà sàlámù imam ó sọ kótóbà kótóbà ẹ̀yọ̀ kan oníbẹ̀ lẹ́yìn sọlá tó láyé yàtọ̀ sí sọlá tó ojúmọ̀ àti ọmọ nǹkan kótóbà méjì fún a rí nínú àwọn kọ̀kọ́ ha àwọn tó ń sọ pé kótóbà méjì fún kọba àti kan kọba àti méjì lórí ṣe tá a lè máa ti torí rẹ̀ jà tá a máa bẹ́ wulẹ̀ torí pé ẹni tó sọ pé ẹyọkan ni àwọn sọ pé ẹyọkan là nábì ṣe ṣùgbọ́n ànábì sallallahu alaihi wasallam nígbà tó parí wọ́n lọ bá àwọn obìnrin níbi tí wọ́n wà wọ́n wá bá wọn sọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú ìgbésí ayé obìnrin kìí ṣe kútúbà wọ́n lọ ṣe nàìjíríà bá àwọn obìnrin àwọn tó pè ní kútúbà méjì wọ́n ní tó bá rí ẹ pé kútúbà kejì ni mo rò pé yé wa ṣe eléyìí ò sínú dáre tuntun rẹ̀ pẹ́ wulẹ̀ láàmú wa bára wa jà ìmáàmù ṣe kútúbà méjì kò bá ṣe fún lọ́mà mo rò pé yé wa tó máa ń ṣe kútúbà yẹn kò sí ní tó burúkú ká sọ̀rọ̀ yàtọ̀ sí irú kútúbà jùmọ̀ a lè sọ̀rọ̀ tó bá sì wọ́ tó bá fẹ́ lè máa lọ kò sẹ́ni tó dé ọmọ nì tàwọn kọ́ gbọ́ káwọn náà kíyèsí o kí àwọn èèyàn wọn ní àwọn bùkátà tó ọ̀pọ̀lọpọ̀ nǹkan lẹ́lòmíì fílẹ̀ ńlẹ̀ o tó fẹ́ lọ tètè yanjú o ẹlòmíì gan bẹ́ẹ̀ sẹ́ lọ wá tó fẹ́ jẹ́njọ́ náà ni kọ́dà ẹlòmíì lọ́jọ́ ọdún yẹn yóò tún nídìí láti lọ ṣiṣẹ́ kan tó fi rówó kó tó rí njọ́ jẹ́njọ́ tí o bá ti wá fi gbogbo àmì fàágùn tó mú wọnú kótóbà rẹ tó fi bá gbogbo àsìkò jẹ́ fún wọn bó ni wọ́n sì rí ọ̀nà láti lọ wá táwọn ọ̀sẹ̀ tọ eléyìí pàtàkì púpọ̀ lẹ́yìn náà a lè báwọn èèyàn sọ̀rọ̀ ẹ̀sìn Islam dáńjọ́ kan dábàá wá pé àwọn èèyàn àwọn èèyàn ọmọ ṣe tọ́da ẹja bá wọn sọ̀rọ̀ ẹ̀ ṣéjọ́ ọdún wa nìkan níbo lọ wà tẹ́lẹ̀ ojoojúmọ́ náà lẹ́ẹ̀ máa bá wọn sọ̀rọ̀ ọlọ́ ẹni tọ́lọ́ ń bá kádàrà pé ọgbọ̀ yọgbọ̀ ẹni tọ́lọ́ ń sì kọ́ pé ọgbọ̀ bẹ́ẹ̀ kò ní tọ̀là tẹ̀ ń wí kò ní gbọ́ yóò tún sọ fún ọ pé ní gbà òsì tó ṣe eléyìí jẹ́ bó ti jẹ́ mẹ́ tọ́ lẹ́yìn eléyìí ká gbìyànjú láti jẹ́ pé lọ́dọọdún àtàbẹ̀wò ara wa lọ́nà tí ìfẹ́ ti ìjọba ìyá yóò tún fi lágbára sí láàrin mùsùlùmí sí mùsùlùmí eléyìí jẹ́ bá ọ̀tọ̀ o lọ́jọ́ ọdún ká máa bí orí tẹ́wò ká máa bí orí tẹ́wò kó a fẹ́ rántí pákó ẹ̀sọ̀ rántí pẹ́ẹ́kù díjọ́ mi ẹ̀sọ̀ díjọ́ mi ọjọ́ lónìí. E má fi ìbànújẹ́ kẹbi da kẹbi da ìpẹsí rẹ sí tọ bákan náà ọ̀tọ̀ náà orí kó à ń sọdún wọn á jẹ pé a máa a máa fi sọdún ẹbí ọpọlọpọ ti jẹ pé ọdún ló ń bọ̀ yìí ra kátàn yìí ó ti ń sọ fáwọn pé ah, yẹn máa lágbára yóò lágbára kó lórí ibú ọmọ bóyá rí ńgbà ẹ bá mu títí tán fọ́gù mọ́ lórí táwọn kọ́ lágbára náà nù tó bákan náà ẹlòmíín wà ní ìdíjọ́ pé ó ti pa gbòdì láti bẹ̀rẹ̀ Ramadan ó ti wá ń rajọ báyìí wọ́n ra pákó ṣètọ́ wọ́n rajọ fún wọn kan náà ló ń ta awí ìbáyìí orí o máa gbóná tọ orí rẹ lè gbóná kọ ọmọ rẹ lè bọ dami sí tó orí bá gbóná tó rẹ ní dami sí orí ó wì orí rẹ ọ̀la náà yóò wì tó torí di eléyìí báyìí á rí pé ẹlòmíì náà wà lọ́ọ́ pé ẹlẹ́gbẹ́ dárídárí ẹlẹ́gbẹ́ àjẹ́ ẹlẹ́gbẹ́ oṣù ẹlẹ́gbẹ́ olórí ibú ìlẹ́gbẹ́ wọn àwọn kò ní í dá fún wọn ìlẹ́gbẹ́ wọn wọ́n ti wá pa pàdé tì wọ́n ní nọ́ọ̀nọ́ọ̀nọ́ kò sí pàdé máa nọ̀rọ̀ mọ́ bá wọn. bìmọ́dá wọ́n rí pé àwọn àlejò náà ti ṣe àwọn ọmọ nínú rọmọdọ ṣe mọ̀ pé Ọlọ́run bá ti dé gbogbo wọn ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ mọ́lẹ̀ àwọn pè wọn wọn ọdá mọ òun polú kò gbóhùn mọ́ Eh, àfọ̀sẹ́ ọ̀fọ̀sẹ́má àwísẹ́ òwísẹ́má ah, ẹja sòsùrù ní ọ̀dà àbí ìgbà tí nǹkan kan ṣẹlẹ̀ lóṣù <laughs> àwọn olórí ibú wọn àwọn náà kò fóònù gbogbo ẹ̀ títí dẹ́yìn Ramadan wọn náà wà lọ́jọ́ kan nu wọn wọn tá a mọ̀ mùsùlùmí oníkó lórí ibú ni ọ ọyẹ kó tètè túbá kó sórí rẹ̀ kó sórí rẹ̀ oníkó òkú ńgbà tẹ̀ ẹ̀sẹ̀ gbé orí ibú nínú gbogbo Ramadan tòkí á ní ọ̀pọ̀ tọba yọwọ́ kó nu kí là kú o. Ee, òfò lẹ́yìn Ramadan tó ní wọ́n pa òun níta ní ọ̀pọ̀ ọlọ́run ní ọ̀pọ̀ ọtọ́jọ́ kú rẹ̀ bá tó ọlọ́run ní ọ̀pọ̀ ọtọ́jọ́ kú rẹ̀ bá tó tẹ́lẹ̀ ti pé ń ìgbà tí ẹrù náà yọ kò sì sọ pé tí rọmọbọn bá ti tán ẹ pàjọ fún kù láti máa sin ọlọ́run lọ náà ni títí tá a fi di pé a jẹ́ pé ọlọ́run àfilẹ̀ ayé ìfilẹ̀ ìjọ. àwa kìí ṣe rọmọbọn náà jẹ́ ń di mùsùlùmí àwa kìí ṣe rọmọbọn náà ló dé là ń sin lọ àwọn ọlọ́mọ fìrú rẹ̀ sàdánwò fáwọn gbogbo ògbà ni mùsùlùmí máa sin lọ torí ìdí eléyìí báyìí ẹ̀mẹ́jọ àti torí pé bóyá Ramadan wa lọ ní wọn àti pé wọ́n ti àfẹ́kù wa mọ́sálásí Ramadan lọ ní wọn àti pé gbogbo àwọn wà pálapàla àtúnpadà sídìí rẹ̀ Ramadan lọ ní wọn àti pé àbìlàmá gbogbo nǹkan láàmú ṣe gbogbo tí ọ̀dà tí ò wúlò láti sá fún tẹ́lẹ̀ gbogbo ẹ̀ náà láti wọn padà síbi rẹ̀ Ramadan dà gẹ́gẹ́ bí ìgbà tí òṣìṣẹ́ lọ sí kóòtù ni kọ́ọ̀sì tó sì fẹ́ wá lọ yìí wọ́n ní tírénì ni ilé ìtẹ̀sí pé tó bá apply ntọ́kọ́ nínú tírénì yẹn yóò fi gba promotion tó ṣùgbọ́n wọ́n kọ́ ní gbogbo ẹ̀kọ́ tán kọ́ kọ́ wá apply rẹ̀ tí ó promote kò ní gba promotion tó bẹ́ẹ̀ ni Ramadan ẹ̀kọ́ tá a kọ́ fún tùkàn yìí ìtumọ̀ rẹ̀ ni pé afẹ́kẹ́ ẹ lò títí tẹ̀ fi fàyè lẹ̀ afẹ́kẹ́ máa lò títí tẹ̀ fi fàyè lẹ̀ ẹni tó bá wá rí lò ló sórí rẹ̀ ẹni tó bá kùnà láti lò èrò wọn ní kábàámà tó bá ti wọ́n làgbé lọ sí ọlọ́run ọba kó jẹ́ kí èmi pẹ̀lú yín kásàkè yìí ọlọ́run kó gba ọ̀rọ̀ náà lẹ́sìn lọ́dọ̀ wa ọlọ́run kó má fi kọ́ wa lọ́wọ́ èyí tá a ti tọ́ da nínú rẹ̀ ọlọ́run ó sàmójú على fún يوم القيامة سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك طبعا ينزل غير عليكم نعم àkọ́kọ́ Allahu akbar Allahu akbar Allahu akbar la ilaha illallah Allahu akbar Allahu akbar wa lillahi alhamd níbẹ̀ nu gbólóhùn ìrántí tó ga jù ilé yìí tó so wípé ọtọ́nà kéèyàn máa wo gbogbo gbàánù gbèsè ayé ṣùgbọ́n ní báyìí eléyìí tí sẹ́ríà tó fìgbà tì lèyí tá mẹ́nu bá a. èèyàn lè máa èèyàn lè máa ti wí tẹ́lẹ̀ mẹ́ni ìsìn afẹ́kọ́ máa wí ní pàtó so eléyìí ń jẹba allahu akbar kabira alhamdulilahi kabira subhanallah bukratan wa asila allahu akbar nasara cabda wa wacazza junda wa hazama alaxzaaba waxda so gbogbo ẹ̀ bá wí náà kò sóńtó burú mi so ṣùgbọ́n wíwí débẹ̀ yẹn. títí délẹ̀ wọ́n bẹ nínú àdúrà tí sẹ̀rí àníká ti nígbà tá a bá lọ ṣe sọ̀fà àti márùwà tẹ bá ti gorí sọ̀fà ẹ wì títí délẹ̀ bàtẹ bá wì délẹ̀ so ìgbà náà lẹ́sẹ̀ tó wá ṣàdùà ẹ gbogbo dẹ́ máa ń lórí ayé àtọ̀kì yá náà náà àwọn gbólóyìn láti ní ẹ kọ́kọ́ lẹ́nu wa gbogbo ṣe subhanallah walhamdulillah. ولا إله إلا الله الله أكبر ولا حول ولا قوة إلا بالله آه أنت بعد سوري لا القيامة أي كما يقولوا يقع سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر ولا حول ولا قوة إلا بالله نعم. عليكم ẹni tó jẹ gbèsè rọ̀lọ́dọ́ọ̀nù ó sì jẹ gba ọjọ́ mẹ́fà nínú oṣù Ṣawwal èwo náà kọ́ mójútó eléyìí tó wà lókè náà kọ́ mójútó eléyìí tó sì wà lókè náà lọ́ràn yẹn torí pé tá a bá kú ọ̀ràn yẹn lọ́lọ́wọ́ bí wà lẹ́yìn náà sì làwọn fi kún ládàá ọ̀ràn yẹn torí rẹ̀ ọ̀ràn yẹn lẹ́kọ̀ọ́ mójútó ẹni tó lè gba náfìlà kọ́kọ́kọ́ sàn ọ̀ràn yẹn lọ. ẹnìkan á ní ẹ Aisha sọ fún wa nínú hadithi kan wípé òun máa ń jẹ gbèsè Ramadan tóun ò sì ní san bí ẹ bá dídé Ramadan mi. tẹ́lẹ̀ yìí wá túmọ̀ sí pé wọn ò ti ṣe títẹ̀ Shawwal ẹ̀rí tó túmọ̀ tó tọ́ka sí kó ṣe tó ń ta ìsan gbèsè ni wọ́n wà lọ́wọ́ torí ká gbárí lásán ló lò ẹ̀rí tó sọ yìí pé ó ṣe sítẹ̀sẹ̀ wá láì san gbèsè lọ́dọ̀ wa wa torí pé òfin ọlọ́run ni pé ọ̀ràn yẹn ọlọ́run bì wá lórí ọ̀tẹ́ bá sọ ọ̀ràn yẹn tán ètò wa kàn náà fi lọ ẹ̀ sì ní nǹkan kan tẹ́ lè ṣe tẹ́ fi lè súnmọ́ lọ́n bí kẹ́ ẹ ṣe tó ṣe lọ́ràn yẹn lé lórí lẹ́yìn ọ̀ràn yẹn lọ́wọ́ kàn náà ẹnìkan sọ pé ṣé tí ó bá di Ṣawwal tá a sì jẹ gbèsè Ramadan tá a lè ṣe ọjọ́ mẹ́fà yẹn pẹ̀lú àníyàn Ramadan Ṣawwal Ramadan Ṣawwal Ramadan Ṣawwal tó ti jẹ́ pé a ti san mẹ́fà nínú Ramadan a sì tún ti gba mẹ́fà kó lè tètè nítorí pé ẹ̀sìn máa ń wọnú ẹ̀sìn lódodo lópin ìgbà tó kanu méjèèjì ọba ti jẹ gbèsè lọ́sìn máa kọ́ kanu méjèèjì ti jẹ́ kẹ́ni ṣe jẹ́ gbèsè náà. tó bá jẹ́ pé. Mhm. rárá àwọn àṣìṣe táwọn òbí yẹn ṣe nígbà táwọn wà láyé tí èèyàn náà sì láǹfààní àti màpá ti tẹni nígbà yẹn àwọn òbí yìí sì ti kú lórí àṣìṣe yẹn á wo bóòlù àṣìṣe yẹn rí bí àṣìṣe yẹn tó ní í ṣe pẹ̀lú ìṣẹ̀bọ sọ́lọ̀ ni àbá àṣìṣe lásán tí ò tó ṣẹ̀bọ sọ́lọ̀ tó bá jẹ́ pé ìṣẹ̀bọ sọ́lọ̀ ni. tó sì jẹ́ pé wọ́n máa máa ṣe ni ẹbọ tí wọ́n ṣe ti sọ wọ́n di ẹni tí èsè mùsùlùmí o kódà lẹ́yìn bá ń ṣẹbọ sọlọ látàrí pé ẹmọ púpọ̀ dà ọ̀sẹ̀ ẹbọ náà tún ni kò sí ń tọkàn lọ pẹ̀lú pé máa bọ́gí bọ̀ ni kò sí ń tọkàn tó إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ọlọ́run ní forí jẹ nìkankan tó kú lórí pé ń ṣẹbọ sọlọ mọtẹ bá ṣẹ̀ṣẹ̀ tí ò ṣẹbọ ọlọ́run lè forí rẹ̀ jẹ tó bá wù tó tó bá jẹ pé ìṣẹbọ sọlọ láti ṣe àwọn òbí èèyàn kò sí àtúnṣe tá a lè ṣe kò sí àtúnṣe tá a lè ṣe àti tún gbọ́dọ̀ ṣàdúrà fún torofin Ọlọ́run dá lórí pé ẹ gbọ́dọ̀ ṣàdúrà fẹ́ni tó kú lórí pé ó ṣe kẹfẹ rí sọlọ torí tẹ bá lè ṣàdúrà fún wọn pín ẹ̀daràn àmọ́ tó bá yẹ kó àṣìṣe kan ṣe ó dá lórí jíjẹwó àwọn èèyàn ni jíjàmbá àwọn èèyàn ni sísàmúlùmálà ni eléyàn ṣe túnṣe gbogbo ẹni tá gbowó rẹ̀ gbogbo ẹni tá jàmbá gbogbo ẹni tá lù ní jìbìtì èèyàn dà wọ́n padà fún eléyìí ọkọ dínà kẹ máa ṣàdúrà fún sẹbàtì lè ràn wọn lọ́wọ́ bá wọn san gbogbo owó mi ẹdín wàhálà kù fún wa níjọ gbẹndà òkè yá bẹ́ẹ̀ bá wà lówó nǹkan kò kíkẹ má tọrọ àforíjì fún wa nítorí tí wọn ti kì í sì ṣẹbọ sọlọ tó tó bá jẹ pé àwọn òbí èèyàn àti ṣé wọn kò bá ti tó ṣẹbọ sọlọ ẹ máa ṣàdúrà fún tó bá yẹ pé bọ ni wọn ti sọlọ ẹ lè ṣàdúrà fún bẹ́ẹ̀ náà láti ń pàkíyèsí pé tọ́ ikú ń bẹ o ikú ń bẹ ògbọ́n ẹni kálukú ló sì dára rẹ̀ mọ́ kálukú ló sì máa ń tó ń ṣe kálukú lọ́mọ ìtọ́jà ètò ọ̀dà ń tó ń ṣe yóò bẹ̀ tà oníkálukú kó tètè ṣàtúnṣe ọ̀rọ̀ ara rẹ̀ lónìí kó tó dọ̀la àwọn bàbá bàbá àtàwọn màmá màmá wọn máa ń gùn lórí pé àwọn dàgbà ju àwọn ọmọ àwọn lọ àwọn ò ní bímọ tí ó wàá jẹ́ pé ní ọmọ fà wọ́n ń tẹ̀tẹ̀ nídìí ẹ̀sìn kódà omi ó tún máa kó ń tàka sórí pé ọmọ tó wọn ní máa fọ́ ń tẹ̀tẹ̀ nídìí ẹ̀sìn ìdí kí wọn lọmọ yóò ti fà yín tẹ̀tẹ̀. ọlọ́mùkún mu lọ á rí i pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn òbí nìsí wọ́n ń ṣe àìdá ọmọ ti mà wọ́n tó kú bí ń sọ fún ọ kò sì sọ fún wọn ní sọ ata gbogbo ẹ̀kọ́ gbogbo làákà yìí fi ń bá wọn sọ wọn sọ pé kọ́kọ́ mẹ́sìn rẹ̀ tó gbọ́ yẹ èyí táwọn ń ṣe làwọn ṣe wọn kọ́ ẹni tí ó tẹ̀ kéé gbẹ́bẹ̀ ẹni tákọ́ lórí ibú ń bẹ fún yóò ṣe sàǹsàn náà ìgbà àwọn bàbá bàbá àtàwọn màmá wọn á rọ wọn ẹ má gidi kó náà rọ yín o ẹ má gidi kó náà kí ló burú ká pé mo mọ̀nà gbọ́wọ́ mọ́ mi kí ló burú má dé ṣe pé yẹn jẹ́ olórí ibú ọwọ́ èèyàn kan náà sálẹ̀ yẹn ó ti mà ní bọ́ba tó wá jọwọ́ ọmọ rẹ̀ tí kò dáa tọ̀ torí de lẹ́yìn a gbọ́dọ̀ kí e sára àkáyé tanra wa jẹ ìtànjẹ yẹn pọ̀ wá pa láwùjọ Yorùbá tó àwọn òní fẹ́ gba àtúnṣe àṣìṣe wọn gbọ́wọ́ ọmọ wọn wọ́n máa wò pa kọjá bẹ́ẹ̀ ọ̀yà máa ti wáàzì fún àwọn èèyàn ni bí tó ń kọ́ tó bàbá ti rí ẹni pàkíyèsí wa pé ń tà ń ṣe ọ̀dà kápátì eléyìí jẹ́ bó ti jẹ́ láti rí pọ̀pọ̀lọpọ̀ bàbá bàbá màmá màmá ní yorùbá lẹ wọn bọ́ lọ́wọ́ àtúnṣe tó ní ti pẹ̀lẹ́ bọ̀ wọn bọ́ lọ́wọ́ torí pé wọ́n gbẹ̀sì wọn gbòfin rẹ̀ mọ́ kálukú kọ́ lọ wo bàbá rẹ̀ bẹ́ẹ̀ bá délé àtàwọn màmá yín ẹ rí i pé wọ́n gbẹ̀sì wọn gbòfin rẹ̀ mọ́ gbogbo tó ní ti pẹ̀lú shirk sàlòbí tí ò sí lọ́wọ́ oníbèrè kan béèrè ń pa tara rẹ̀ ni bàtà lóbi náà yorùbá tó pé ni bàbá ta ebi gbogbo wọn náà bí ògùn bí náà yín wò ni nǹkan rọ ẹ mú bàbá tí nǹkan rọ wa bàbá yín wò ni òrí nǹkan tọ́tù kọ́lé bẹ́ẹ̀lì sí la kó ti nǹkan báyìí lélẹ̀ tí nǹkan báyìí lélẹ̀ bàbá fẹ́ rìn àjò lélẹ̀ bí òde bá fẹ́ lé lélẹ̀ bí kíní kan ṣé gbogbo eléyìí ayé tàbí kò sí ni ọ̀pọ̀lọpọ̀ àwọn òbí lónìí kọ́lá ẹlòmíì ó tún ní ó tún ní wọ́n ti pè àpótí òrùka lóríṣiríṣi àlùwò àlùkì ẹ́ tó gbogbo ẹ̀ lóríṣiríṣi lóṣù ní kọ̀wé sí la ẹ̀kọ́ kòkò lè yà wá lẹ́nu sẹ́rí àwọn Yorùbá tẹ́lẹ̀ náà láti pilẹ̀ wọ́n yẹn ṣe mùsùlùmí ẹ̀ pé ẹbọ náà ni torí pé abọ́gibọ̀ pẹ̀ ni wọ́n kí Islam tó wá bá wọn. sòṣùgbọ́n ibi táburú tí wàá ṣe wọ́n ni pé èèyàn àkọ́kọ́ tó kọ́ mú Islam wá irú Islam wo ni irú àlàyé wo wọ́n ṣe fún wa. ìdí nu tó fi jẹ́ pé wàhálà pọ̀ fáwọn táwọn pépè fẹ́sìn Islam ni nítorí pé wọ́n fún wa ní gbódídí sán irú islam wo ni wọ́n polongo fún wa abẹ́yìn náà rà àwùjọ ni irú islam wo làwọn ń ṣe irú èwo lọ́lọ́ọ̀ni ká ṣe ẹ sì rí i pé ó rí etí ò séun iná làwọn bàbá bàbá wà iná làwọn náà tún tírèèni àwọn ọmọ wọn lé lórí wọn wà ní fẹ́kọ́ mú kò lórí rẹ̀ tọmọ bá ti fẹ́ẹ́ di pé ń sọ pé tí wọ́n ń ṣe ìrànlọ́dà gbọ́gbà ọ̀fẹ́ àmàmàyà ọ̀sọ́jọ̀sọ́ lọ ni ibà làbí ọ́ ok kò burúkú lówó jù yín lọ àmọ́ burúkú ọmọ nǹkan ẹ̀sìn jù yín lọ àwọn bàbá olódùn torí de eléyìí lẹ́yìn tí màá sì pé sàṣàlà àwùjọ náà sàṣàlà àwùjọ náà sàṣànílé náà sàṣànílé náà nínú àwọn Yorùbá yìí táwọn bàbá wọn tí wọn mẹbọ mẹsìn táwọn ìyá wọn mẹbọ àwọn ìyá gan nìyá àwọn gan ni ọ̀gá torí pé ẹnu gbogbo kó àṣọgùn àǹtá lọgá obìnrin lọgá torí tí ọba ti torí ọkọ rẹ̀ lọlé ológun tó fẹ́ dundun láìsí rẹ̀ tó fẹ́ sọ ọdún pònú lọkẹ bí wọn ṣe ń fọ ọlọkàn máa tẹ̀lé pé náà láàm ẹ̀hẹ́n yóò sì lọ sí ilé ológun torí torógún tó bá ti overtake ẹ̀ tí wọ́n ti fẹ́ yàwó lé yọ lọ ilé ológun torí eléyìí pé kí ni wọn ò ní gbẹ́ nìkan lóun lórí ó sì tún lè lọ ilé ológun torí ọmọ pé à wọn ò ní jẹ́ kí wọ́n lu ọmọ ọmọ gbà ọmọ ọmọ jọga níbikíbi tó bá wà yóò tún kún ọmọ ní tí ọmọ fún ọmọ lọ lé ológun ó lè kún ọmọ ogún ọdún ó ní so wọn ò rọ láì sí rò wọ́n rò so tí ọba ti torí eléyìí lọ lé ológun yóò ti torí ọjà tí ń tà lọ lé ológun àwọn màmá màmá o àwọn gangan ní bàbá ńlá kọ́sọ́mù àwọn ológun àwọn bàbá bàbá náà kọ àwọn náà bọ́ lọ́wọ́ ẹgbẹ́ yìí náà rí kọ́lùtù Yorùbá yìí anything tí wọ́n bá lè pera wọn ológun náà ni wọ́n bá jẹ́ àbá bá jẹ́ pàìtọ́ bàjẹ́ babaláwo gbogbo wọn náà ìdìkan náà nítorí àwọn ní nǹkan kan títún máa pa wọn pọ̀ gbogbo wọn tún máa jọ fúnra wọn lọ́wọ́ wọn máa jọ fúnra wọn léwé wọn máa jọ exchange mọ́tò kan náà ló kó wọn jọ mọ́tò kan náà lọ́jọ́ wà wọn kòtò kan náà wọn jọ kó sí akramakumullah tó oníbèrè kan sì béèrè bá mi tó ń kálukọ lọ mójútó lé wọn ẹlòmíràn padà kábàámà ní àbámà tí ò ní ṣe correct sẹ́ẹ̀mà tọkàn ẹ ti rí àwọn bàbá yín yẹn àwọn màmá yín yẹn kí wọ́n ṣe bọ́ sọ́lọ́ wọ́n ṣe gbogbo ẹ̀ àbí kí n sọ fún wọn má ti jẹun sọ. ẹ jẹ́ ń sọ kankin bàbá ọ̀dà ọ̀dà ẹ jẹ́ sọ jùlọ nù. ò ń pè mí mọ́kàn ní kí náà ni tí mo ti wá nítòsí rẹ̀ oní bàbá ẹnu mi náà lọ yí nítòsí rẹ̀ ni pé bàbá ẹ dákun mọ́ lọ́rọ̀ kan tí mo fẹ́ sọ àmọ́ ń kọ́ mi lẹ́nu ìmọ̀ bọ́yẹ́ gbà mí láyè kí n sọ máa sọ èmi ní bàbá ẹ bẹ́ẹ̀ làwọn lárúbá máa sọ lárúbá bá fẹ́ ti ọmọ rẹ̀ lákìn tí wọ́n bá ń jẹun tó bá ń jẹun tó bá ń jẹun tó kóòl wà á náà bò máa jẹ́ èmi bàbá ẹ̀ tó inú ọmọ máa dùn yọ̀fẹ́ máa súnmọ́ bàbá rẹ̀ pàtó máa rẹ́ gbogbo ọ̀rọ̀ kan bẹ́ẹ̀ tí mo fẹ́ sọ àmọ́ kọ́ máa sọ èmi bàbá ẹ̀ tó ló ti bẹ̀rẹ̀ sí ni sọ o èsì tí yín kẹ́ fọ́ọ̀sì màmá yín àmọ́ ẹ̀ ní sinmi ọkàn níjọ́ tí bàbá ń bá lọ kú ọgbọ́ ọgbọ́ ẹ̀ ní bá sọ wàláhì mùsíbà rẹ pọ̀ ẹ̀ bí wọ́n ya àdánwò tó ni ó ju ti bàbá lọ ah irú èèyàn burúkú mo ti mọ̀ pé nǹkan tí bàbá yìí ṣe kú ọ̀dà mo sì pinna láti sọ fún wa mo ń fò ní dọ́là mo ń fò ládọ́tula ikú òsì dọ́jọ́ àrùn ọ̀dọ́sù bàbá yìí ló ti lọ yìí. sínú sàárì lẹ́tọ̀ọ́ àlọ́ba bíi dírámà dáńsẹ̀ látàrí hadith mawdu hadith rọ. bẹ́ẹ̀ alágbájá ọmọ alágbájá wọn a máa pe kẹ́límọ́tì ṣáádà fún ọnù sàárì kọ́ máa dáhùn ẹ̀ irọ́ lásán. <laughs> torí di eléyìí ẹ dákun ẹ ti ká sàkín kì í ti ká yàtà o ẹnu pé kò ní wù wá ń jọ pé ni wọ́n ní bàbá wa dà wọ́n ní bàbá ń bẹ nù náà jàhíì à ọlọ́run dákun má fi sàdánwò fún wa ìyá wa ń kọ́ òun náà ń bẹ nù jàhíì ẹnìkan bá mi sọ̀rọ̀ ń lu kànjọ kan ẹ̀rọ ọlọ́run ti gbà ó ní kí ni mo kíyèsí ń pa àwọn Yorùbá yìí mo ní ìmọ̀ntẹ́ gbà lérò ní ah Allahu alam o ọlọ́run lọ́ọ́ máa ń tọ́pamọ́ o wọ́n dàbí ìgbà tí nọ́mbà àwọn Yorùbá tí ó wà lìjánà ò ní pọ̀ o mo ní kí lẹ rí ó ní sẹ́yìn rí i pé tí wọ́n máa ń pe yorùbá lọ sídìí ẹ̀sìn òdodo wọn ìfẹ́ gbọ́ ni ẹ̀yin náà wò ó ẹ wòra yín wò ẹ wò àwùjọ yín wà lẹ́ òdodo ni wọn ìfẹ́ gbọ́ wọn máa sabotage rẹ ni kí ni bá wa sọ dáhùn àti láàmà ṣe kọ́dà borí tọ́wọ́ wa gbà ó lè rí tinú wa gbà àbí bẹ́ẹ̀ kọ́ ni yorùbá ọmọ ṣe àwọn ọ̀fẹ́ràn ẹ̀sìn òdodo láì kò sì ṣẹ̀sìn òdodo ò lè wà lìjánà ẹni tó ọ̀fẹ́ràn bó ló ti fẹ́ ṣe kò lè ṣe ṣe kò lè ṣe é ibi tẹ́ ti mà ó náà ni pé wọn ò ní máa bá wọn sọ̀rọ̀ ẹ̀sìn òdodo kán pọ̀ ńbẹ ní yorùbá lẹ́wọ̀ sẹ́nìkan bá wọ ọlú ní ìsìn tọ́jọ́ lójú obìnrin lẹ́yìn náà mọ̀ nígbà kan olójú obìnrin kan wọ̀ lù tó ní ká ẹ máa ra pure water pure water tán lù láàrin àsìkò ọ̀tán ó tún kọ́ lọ ra lọ́ọ̀sì wa lọ́ọ̀sì mo ní wàhálà tó bá ní lọ́ọ̀sì blue ni wọ́n wà blue torí kan irọ́ ló máa ń tàbí àkàrà gbígbóná àwa fẹ́ wọ àlìjẹ́nà àwọn òṣìṣẹ́ ṣiṣẹ́ rẹ̀ tó ọ bá yẹn lẹ́rù wàláhì sàlá ọlọ́run ní tó fi ṣe o tó fi ṣàwọn náà yorùbá o ọlọ́run ní tó fi ṣe o àmọ́ yorùbá nínú gbogbo ẹ̀yà wọ́n kọ òdodo àwọn kì í fẹ́ ó kì í bò láti fẹ́ wà àlìjẹ́nà ẹrù ọlọ́run mà làlìjẹ́nà ẹrù ọlọ́run sì máa wọn wọn kì í rí ízìlì sẹ́yìn bá ń sẹ́sìn nísìnyí ẹ rí i pé ẹ ti gba ìsọnù burúkú lọ́dọ̀ àwọn bàbá yín ẹ ti gba ìsọnù burúkú lọ́dọ̀ àwọn ìyá yín gbogbo ará àdúgbò ti máa dẹyẹ sí yín gbogbo wọn ti máa wà kúkú máa ń tọ́ lọ gbà mẹ́sì ó ti ya alákatá kìkì gbà kìíní kan mẹ́sì tó lọ́nà àti pé wọn náà padà sí báwọn ti ṣe wà àti bí wọn náà ti ṣe wà tẹ́lẹ̀ òwú wọn bí wọn wá dá nìkan sóríire láàrin àwọn ẹ jẹ́ gbogbo ọjọ́ sórí ibú ni torí ẹ̀ ló ti jẹ́ pé iṣẹ́ ńlá láti o iṣẹ́ ńlá láti wọ́n ní tí a bá wà níbi tí wọ́n ti ń sẹ̀sìn dáadáa wàhálà táwọn ṣe tá a fi rálì jẹ́ náà wọ̀ kò ní tó èyí tí wọ́n ó ṣe tí wọ́n fi rálì jẹ́ náà wọ̀ níbi tí wọ́n ti kó rẹ̀ sí mo rò káyìn náà rí kó dòdò ni à wàhálà gidi làwọn èèyàn ó ń bì tí èèyàn bá fẹ́ wà lùdà torí pé ntọ́fẹ́ jalè ìmánìí wa ti pọ̀ jù àwọn ẹni tí ò fẹ́ ká wà lórí islam yìí wọ́n pọ̀ gbogbo ọ̀nà wọ́n sì ń wá mùsùlùmí ló ti pọ̀ jù nù wọn nínú àwọn tí ò fẹ́ kó ṣe islam mùsùlùmí ó kọ́ lásán ni o àwọn ló pọ̀ jù nù wọn nítorí pé tí wọ́n bá ń ṣẹ̀sìn òdodo àṣírí tí wọ́n máa tú títí mùsùlùmí lẹ́yìn náà àwọn mùsùlùmí yìí ti bẹ́ẹ̀ ṣe ṣe àwọn mùsùlùmí lẹ́yìn alákatakìtì ni wọn ẹ̀rì kan akatakìtì láìdì wọn so that àwọn èèyàn ti máa ń wò wọ́n fi máa fífi tó abájọ abájọ abájọ rịdị eléyìí ọlọ́run dákun àwọn èèyàn púpọ̀ lè fẹ́ sórí ibú àwọn èèyàn díẹ̀ ní òsòrí rẹ̀ inú àwọn díẹ̀ tí òsòrí rẹ̀ là ń bẹ lọ́n kọ́lọ́n wa so á gbìyànjú àgbọ̀dọ̀ sọ̀rọ̀ ìtinú àmọ́ iṣẹ́ ń bẹ wọn ju kálukú wa bẹ̀rẹ̀ látàwọn ẹ má àwọn bàbá yín ẹ má àwọn ìyá yín àmọ́ ṣe pé kẹ́ ẹ máa bá wọn hikima nǹkan púpọ̀ bàbá rẹ̀ ò ní sọ pé òun gbà lọ́dọ̀ rẹ̀ láéláé ìyá rẹ̀ ò sì ní sọ pé mo gbọ́ mo gbà àmọ́ tó o bá fi làákà ìgbé kalẹ̀ tó o bá ti pẹ̀yìn dà bàbá rẹ̀ gbọ́n mọ̀ sọ pé yóò da fọmọ yìí ọ̀rọ̀ tí ń bá mi sọ òdodo kúkú ni ọlọ́run jẹ́ ń lè tẹ̀lé kò ní sọ fún ọ láéláé o tó bá yá tó bá padà pa nǹkan yẹn tì tí wọ́n bá rí kọ́ pàtì wọ́n náà má làmẹ́ntì o wọ́n sọ pé ṣebí ńgbà mọ́ sọ fún yín tẹ́lẹ̀ ẹ̀fẹ́ tètè gbọ́ à kò ní gbọ́ mi o so wọ́n wá ó ṣe bí ìgbà tí ìwọ́kọ́ lọ sọ fún wa ó ṣe bí ìgbà tí ìwọ́kọ́ lọ sọ fún wa wọ́n sì ti bẹ̀rẹ̀ sí ebi kan ṣe dáadáa ní tiẹ̀ kí lọ́kàn pẹ̀lú pọ́wọ́ rẹ wọ́n ti gbà ìwọ gẹ́gẹ́ bí ànábì so tí wọ́n bá ti gbà bá wọn ò ní sọ pé èmi mo sọ fún wọn tí wọ́n ti gbà ó tún sí fáìlì mi nítìtọ́ bá bá bàbá rẹ sọ̀rọ̀ bàbá rẹ ò ní sọmọ́rọ̀ láì nínú bàbá mẹ́wàá bàbá kan ló lè sọmọ́rọ̀ pé ọmọ mi ni mo tara rẹ̀ mọ̀nà bàbá mẹ́sàn-án ò ní sọ̀rọ̀ tọ́lọ̀mùbá ti wá ní kí bàbá rẹ̀ ó tara rẹ̀ mànà so ọ gbọ́dọ̀ sọmọ́rọ̀ ní tiẹ̀ náà láéláé wọ́n máa sọ pé tọ̀ gẹ́gẹ́ bí n tẹ́ fi kọ́ wa táwa náà ń ṣe lọ́wọ́ pé ọ̀dọ̀ rẹ ló ti gbà ó gẹ́gẹ́ bí n tẹ́ fi kọ́ wa táwa náà ń ṣe òun náà yọ máa mọ̀ ánú pé ọ̀lẹ́kọ̀ọ́ ni ọ̀dọ̀ rẹ mo ti kọ́ ẹ̀hẹ́n so ẹ̀rì pé díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ tó bá wá di pé bàbá yìí máa ń kú lọ yọ wá sọ̀rọ̀ tí ò sọ rí ọ̀sọ̀ fún ọ lẹ́ni kan lọ pè ọ wá láàrin gbogbo ọmọ tó bí yóò wá ti àdúrà ilẹ̀ ọ̀wà kùn pé òun rí ìrànlẹ́ gbogbo yanjú tó ọgbà láti mú kó wọn jọ lórí rẹ̀ òun sì ń bẹ́ lọ́n kí wọn náà má sọ̀rọ̀ ibu kọ́ lọ́n sùn náà ló lórí rẹ̀ jálẹ̀ tọ́mọ pé wọ́n lọ ṣe sábàbí tó ń fi fi nǹkan báyìí lọ tọ́mọ pé wọ́n lọ ṣe sábàbí tó ń fi fi nǹkan báyìí lọ tọ́mọ pé wọ́n lè má ṣe nǹkan báyìí wọ́n náà ni wọ́n náà ni á lọ́ọ́ dà fún ọ wọn náà lọ́ máa rí wọn náà yọmọ á yà wọlé tòun àní tètè gbà ó dìgbà tilẹ̀ bá sùn lọ tọ́jọ́ bá ń dalé ni bàbá padà wà máa wá kà pípé ìwọ náà lọ́lọ́run ti ṣe sábà bí nǹkan bá wọ lọ́run o ò nídìí rẹ̀ o ò nídìí ẹ̀ tí ẹni pé kí bàbá mi ọmọ wọ náà kí ìyá tèmi ọmọ wọ náà ẹ wo bí o ti máa dùn yẹn tó tí bàbá yẹn bá ti kú tí màmá yẹn ti kú kéèyàn tó ríran ọlọ́run ní bọ́ jí bàbá àtìyá rẹ torí pé wọ́n ti ríran kó lè gáìdì wọn bàbá àtìyá ànábì ńkọ́ so àwọn ti tí wọ́n ti bá wọn tí wọ́n ti bá wọn àmẹ́yìn tẹ̀sí ní bàbá láyé ńkọ́ ẹ gbìyànjú lórí àwọn bàbá yín o kódà tí wọ́n bá bínú pé nítorí pé ọsọ fáwọn fáwọn ń ṣe nǹkan tí ò da kò ní jọ̀sẹ̀ kan lọ tẹ́ fi jà nígbà tó máa ń túbọ̀ ra su lọ́wọ́ ra gbogbo ẹ̀ lọ́kọ̀ kó kalẹ̀ kó su rẹ jáde nulẹ̀ máa mi ẹ̀yàn kó su wọlé ẹ̀yàn kó su wọlé bàbá ò ní su jẹ ẹ̀rì kí ń gbọ̀ èsì tí wọ́n ní kó wọlé bàbá náà ní ọjà tó tún pátìlà tó ń gbọ̀ bá yá bàbá yìí náà ní o tún padà òun àti ìyá rẹ̀ gan o tún padà máa discuss pé ọ̀rọ̀ tó máa ń sọ bàlàkà ẹ̀ wọ́n kàn jẹ́ pé tọ́ káwa àti gbogbo ń tà sí lẹ̀ ọlọ́run tó lè fi ìyá náà ti sábà sí àfilẹ̀ ni o àfilẹ̀ ni o bọ́mọ ẹni bá ríran tó fi ọ̀nà hàn yàn òbúrò so ọlọ́run bọ́ ọ̀rọ̀ yẹn ọlọ́run ràn wá lọ́wọ́ ọlọ́run ràn wá lọ́wọ́ sẹ́rí tí ẹ̀ bá tètè bá bàbá sọ tẹ́ bá tètè bá yà sọ àwọn ọmọ náà tún jogún rẹ̀ ní máa ń ṣẹlẹ̀ nu tí bàbá bá kú lórí pé ń sóògùn ń ṣẹbọ sọlọ ẹ ra àwọn ọmọ tí o jogun rẹ̀ lọ́dọ̀ rẹ̀ náà torí kọ́ àwọn ọmọ sọkúsọ fẹ́ sọ pé tí bàbá wa ti kú ọ̀dà ni wọ́n fẹ́ sọ pé bàbá wa olórí ibú ni sọ fẹ́ sọ pé nínú náà bàbá wa ní ìsìn ẹ̀yin òkúkú sọ fún bàbá rí tẹ́lẹ̀ náà ṣé ọ wàá sọ lẹ́nu rẹ kọ́ ọmọ náà bàbá rẹ ṣé wọ́n mọ fáìlì rẹ ìwọ ò lè sọ ọlọ́run lọ́mọ ọmọ náà ọlọ́run lọ́mọ ọmọ àlùjẹ́nà àmọ́ tí mo fi ń yé yín ni pé àṣìṣe bàbá ti kú àṣìṣe kọ́lá àṣìṣe wọn ó wọ́pọ̀ pé wọ́n tẹ̀ bọ́ sọ́lọ́ tí wọ́n wàá wọná sí wọn ní wọn náà ọwọ́ lọ́nà ilé wa àmì tó bá kú lórí ẹbọ ọlọ́sọ fún òní forí jù wọn rò pé yé wa tẹ̀lé ìjẹ́bù ti jẹ́ mi tá a bá mọ bí bàbá wa ti tó lọ ní ipò tọ́lọ̀ ń tóbi tá a bá mọ bí ìyá wa ti tó nípò tọ́lọ̀ ń tòyà sí ó yẹ ká lànà nínú lílànà wọn náà ti dáadáa táwa náà máa àgbọ̀dọ̀ kúrú ẹnu àmọ́ pẹ̀lú ẹ̀kọ́ kódà ń gbà mí tí bàbá èèyàn bá mọ̀wé àbọ̀ bá mọ̀ kí wọ́n rọrùn túnṣe ju ẹni tí ọmọ kankan kà lọ ọkàn wáwèé tó tírìtì gbogbo àwọn àṣìṣe wọn ni tó fi lé wọn lọ́wọ́ kò sí náà ní tó má gbìyànjú wèé nìyí sẹ́yìn bá jẹ́ lẹ́kọ̀ọ́ kí wéèyàn tó wọnú àwọn ìwé tó wà láìbírì èèyàn ó kéré jù èèyàn ka introduction rẹ̀ àti nǹkan ọkọ̀ọ̀kan yìí kò sí náà ní tẹ́bá sì méjì yẹn ti máa tọ́ wà nù so details lẹ́ẹ̀kan ní nínìtì so tẹ bá fún bàbá yín rúwé yẹn ó lè pe ah interested gbogbo nǹkan tí ìwé yìí ń sọ pa rẹ ó sì bá mi wí o bàbá bàbá bẹ̀rẹ̀ sí kà bàbá bàbá bẹ̀rẹ̀ ẹ bolo ti rí ìwé tó fún mi o ah mo ní mo rà á fún yín náà nìyẹn nìkan mo rí wọn ń tà ń bì kan tí wọn wà yọ dà fún ọ <laughs> díẹ̀ díẹ̀ díẹ̀ yàtọ̀ sí bàbá tó yẹ kó gbogbo ọ̀rọ̀ lẹ́ẹ̀ máa sọ ẹni tẹ fún wẹ̀ o ó lè yá kó ní òun fẹ́ ká ìjọ discourse àwọn kankan tó ń rí nù wẹ̀ o ó dáa kí bàbá ọ̀làjú o ọ̀dà kíyà náà lajú o téèyàn bá jẹ́ olùkọ́ àwọn ni wàhálà wọn máa pọ̀ o tọ́jà pé wọ́n máa fi rúlà ní òfin máa wọn bó ṣe lẹ́kọ̀ọ́ àti bó ṣe lẹ́kọ̀ọ́ pẹ̀lú <laughs> àwọn bàbá eléyìí ẹ̀ tún sí o wọ́n lè kó gbogbo fámìlì jọ lé ọ lórí pé òun bá bàbá rẹ̀ wí pé bàbá rẹ̀ ń ṣàìdá dọ̀bálẹ̀ tí bàbá kásẹ̀ lé ọ lórí <laughs> ọjà ló ti jẹ naam aleykum salaam naam aleykum salaam. bí ká pé wọ́n kú ní nineteenth day kò sí wàhálà gbogbo yòókù àníbá wọn sàn torí ìtọ́ bá wọn láyé ni wọ́n ti gbà so ìyókù pé sọ̀rọ̀ yẹn lórí wọn àmọ́ tó bá ń pé wọ́n wà láyé di nineteenth so àárẹ̀ wá sí wọn níjọ́ mẹ́ta láti di sixteen seventeen eighteen wọn wá lè gbà látàrí àárẹ̀ àárẹ̀ ńlọ́wọ́ ṣe sábàbí ikú wọn àtúní bá wọn san padà nítorí pé ẹni tó sàárẹ̀ sáàbà san padà òun lẹni tó gbádùn táyé sì gbà láti san padà lẹ́yìn rọmọbọ́n tí ọ̀sán ńlá bàtà fi ká pé wọ́n jẹ mẹ́ta nínú rọmọbọ́n ọlọ́run tó wá fún wọn ní ọ̀sẹ̀ méjì lò lẹ́yìn rọmọbọ́n wọ́n sì gbádùn dáadáa wọn wá sanjọ́ mẹ́tẹ̀ẹ̀ta ńlá bàwọn mẹ́ni tó ń pa àárẹ̀ náà lọ tí ó sì láǹfààní ọjọ́ kan tó fi gbádùn tá a pé òun ló fi falẹ̀ àníbàṣán ọlọ́run ti sàmójú kúrò. Wa alaikum. dáadáa wọ́n ṣe káwọn lè ọ wà ní gbogbo àwùjọ tó ṣe wípé wọ́n ti ń ta àwọn àwé kódà tẹ bá ń rán yẹn lè bá yín ra àwọn àǹkà lè bá gbogbo Arabic ni fi àṣọ ọ wà àǹkà ètò ọ wà àǹkà wà àǹkà àwọn ọmọ tí ń lọ ra tíra tí ń عليكم السلام It's way. Uh-huh. Which rak'ah is that? It's supposed to have uh, stand up. Uh huh. Third rak'ah is supposed to stand up. After tashahud. Fourth rak'ah or third rak'ah? If it is third rakah, it is after you sat that you stand. And eh, you're supposed to sit down for tashahud. Hmm? Rárá rárá nísìnyí wọ́n ń lọ rákà ẹlẹ́kẹta ebi ń lọ ẹlẹ́kẹta ni àbí ń lọ ẹlẹ́kẹrin is he going to the fourth raka or going to the third one? If you are going to the third raka, you need to sit down first. After the tashahud, then you stand up. Mm-hmm. Okay. okay. Tashahud. Mm-hmm. Fourth raka. Subhanallah. You expected him to, to apply the sahw. Not before or after taslim. He did nothing. Yeah. Why don't you ask him? No, the, the, the sitting is an addition. So he's supposed to do sujood al-sahw al-ziyad, sujood al-ba'di. It means that he has no knowledge. He has no knowledge of being an imam before he leads people in prayer. That is an addition. An addition in salat, if you do it, not deliberately, you need to apply sujood sahu after taslim. So therefore, you that you are following him, you need to do that. So irrespective of uh, what the imam do did, so you need to apply sujood sahu al badi. Now. Hmm. ينقض الصحيح أنه ينقض if you touch your private part by any means either you feel it or not the ablution will be nullified that is the most authentic opinion of the scholars now because the Prophet ﷺ said, "Man masda dhakarahu Whosoever touches